jẹ́ kógókógó là ń gbóhùn agogo dùn. Accra ní orílẹ̀-èdè Ghana lórúkọ aláṣẹ àtolùdarí tó fi mọ́ gbogbo àwọn ìgbìmọ̀ ìṣàkóso lápapọ̀ à ń dúpẹ́dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin èèyàn gbogbo tẹ́ ń gbọ́ wa ní gbogbo ìgbà torí pé ohun tí ẹ̀ ń fẹ́ la ń fún yín nígbà gbogbo ẹ ṣe gan ni o àjọṣe wa ò ní bàjẹ́ wàyí o a tún ti gbé tòótọ́ ní dé kọ́díàm sat ó tún ti wà ń kalẹ̀ kẹ́ máa bá wa kánú àti gbalẹ̀ agbáta àtọ ẹsẹ̀ kúkú àtọ ìtójìnà àṣetún láti fi nǹkan tó ń lọ káàkiri àgbáyé tó yín lórí ìkànnì náà ni ìkànnì tí gbogbo ayé ń gbọ́ H radio Accra to the world gbogbo yín lè ṣàtìmọ̀ kọ́dí the genius presenter of our time international presenter tó ta lẹ́nu kì í múmu lòmú kì í fọlọ́lọ́ fọ́hùn ó ní gbogbo àgbáyé fi ń gbọ́ ní gbogbo ìgbà fún ìkéde àti polówó ọjà ẹ bá kọ́dí amsat sọ̀rọ̀ lórí aago plus two three three five seven eight four eight two nine eight zero tàbí plus two three three five five four one five one six five nine ẹ tún lè kàn sí wa lórí ìtàkùn àgbáyé www www.qhradio.org QH Radio Accra to the world. tó ẹ̀yin olólùfẹ́ wa àtúndé o àgbẹ̀ tuntun dé a sọ fún pé ọ̀rọ̀ tó bá ti lọ ìyẹn ti lọ nìyẹn nítorí pé àwa kàn ń la ẹnu la kàn sọ̀rọ̀ in fact àwọn ètò tá à ń ṣe yìí gan ló jẹ́ ká mọ̀ pé àṣẹ olúwa gangan ni ọ̀rọ̀ tí à ń sọ torí pé n ta máa sọ in the next one minute a kì í plan ẹ̀ tiwa kan ní ká la ẹnu títọ́ lọ́hùn ni kó dẹ̀ fi ọ̀rọ̀ síbẹ̀ ọ̀rọ̀ dẹ̀ ṣe kínni ó dẹ̀ jáde ibi tí mo ti mọ̀ gangan nìyẹn pé àṣé ọ̀rọ̀ la fi dálé ayé ọ̀rọ̀ ni ọ̀rọ̀ la fi dálé ayé tí o bá ọlọ́run lọ́ba ọ̀rọ̀ táyé o bá tún ní símọ́ ọ̀rọ̀ náà ló tún máa tún parí ẹ̀ adúpẹ́ <laughs> lọ́wọ́ ọlọ́run tó dá ọ̀rọ̀ tó dẹ̀ dá gbogbo nǹkan tó dá gbogbo nǹkan mèrè mèrè mèrè mèrè mèrè sínú ẹ̀ tó ẹ ṣé o gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ẹ káàbọ̀ sórí ètò yìí lẹ́ẹ̀kan sí ayé gbẹ̀gbẹ̀ ẹ kí àwọn aráalé ẹ jẹ́ ká máa kí wa lẹ́ẹ̀kan sí pé ẹ káàárọ̀ ẹ káàsán bẹ́ẹ̀ náà ni ẹ káalẹ́ a tún ti dé sórí ètò yín ètò wa ètò current affairs a dẹ̀ dúpẹ́ fún gbogbo ìfẹ́ tẹ́ ẹ ní tiwa gbogbo àdúrà yín pátápátá tẹ́ fi ránṣẹ́ àti tẹ́ fi ń pè wọlé lágbára Ọlọ́run ojú òní tiẹ̀ yín náà àdúrà tẹ̀yìn náà yóò mọ jẹ́ tọ́gbà ní ọjọba Elédùmarè àtúntìdé náà ní orúkọ tèmi náà ní Abímbọ́lá Lágbájú tí gbogbo ìwọ̀n sí ayé bọ̀bọ̀ ayé kan global kan ayé gbẹ̀ngbẹ̀ ayé mighty. Hmm, ayé kan nìyẹn tó ẹ eh, wọ́n rán mi sí i ká kọ́kọ́ jí ẹ̀yìn náà kó tó di pé a máa tẹ̀wájú lórí ètò ẹ̀yìn àwọn màmá kan pè wá láti Dallas Texas wọ́n ní àwọn fẹ́ máa bá ayé bọ̀bọ̀ jẹ́ orúkọ o ah. wọ́n lọ fẹ́ mọ àwọn fẹ́ mọ àwọn fẹ́ kí gbogbo Dallas Texas mọ̀ pé àwọn ti lóko tuntun màá ní ó kọ wo ni ẹ fẹ́ mọ jẹ́ torí pé ó kọ ayébọ̀bọ̀ mi ò rò pé orúkọ obìnrin kankan wà ń bẹ̀ àwọn ah, ní àlàjẹ ayébọ̀bọ̀ yẹn gangan lọ fẹ́ mọ jẹ́ pé kí n bọ̀ sọ fún ayébòbò pé àfẹ́ mọ jẹ́ ayébèbí ẹ ti dàgbà wọn lágbà àlàgbà òkan pé kìíní pé àfẹ́ mọ jẹ́ ayébèbí wọn ní kí n kàn báwọn sọ fún yín pé kẹ́ ẹ gbà wọn láyè pé àfẹ́ táàpù ní orúkọ yín kan wá mix ẹ̀ ayébòbò lẹ́yìn wọn náà fẹ́ mọ jẹ́ ayébèbí mo ní tó asòfin tó lóko. ọlọ́wọ́ bá nìkan ló láàyè ọlọ́wọ́ bá nìkan ló ní láàyè. asòfin tó lóko o ṣe é pé wọn náà fẹ́ máa jẹ́ kọ́ndíàm sat bọ́bọ̀ ah, eh, wọn náà fẹ́ máa jẹ́ ayébèbí àti ah, eh, ayébèbí wọn ní àfẹ́ máa jẹ́ ayébèbí bí ayébọ̀bọ̀ ṣe ń jẹ́ ayébọ̀bọ̀ yọ̀rọ̀ eh, pé àwọn yorùbá ní kò ní jẹ́ ti bàbá tó mọ̀ kó mọ̀ làálà kó mọ̀ làálà. ẹ àwọn òwe kan tó wà wọ̀tọ̀ pé èyí tó máa ń dá padà. <laughs> ẹ̀yin lẹ ní ayé bọ̀bọ̀ ẹ̀yin lẹ lórúkọ tẹ́ bá ti ní àǹtí ayé bèbí ayọ̀ǹda fún kẹ́ máa jẹ. lórúkọ alhaji kọjá hamza <laughs> ayé bèbí ayọ̀ǹda fún yín. wọ́n náà fẹ́ máa jẹ ayé bèbí of Dallas Texas So, a jẹ́ pé a ti endorse ẹ̀ náà nìyẹn tó àdúgbò kí nǹkan ṣé wọ́n ṣì wà rádà bí wọ́n àbọ̀ ti lẹ́nu. <laughs> ẹ̀yin lólùfẹ́ wa ẹ ti mọ̀ bá ṣe máa ṣe pé kí àdúgbò akéwì kí wọ́n farabalẹ̀ wọlé láti fún wa ní oríkì ibi tá a ti ń lọ sí láti mọ̀ ṣùgbọ́n mo mọ̀ pé àwọn èèyàn wà very sure àwọn èèyàn nífẹ̀ẹ́ láti jẹ́ pé kán gbọ́ ilé ìta kan fi máa ń ṣìlẹ̀ ìta kan fi máa ń bẹ̀rẹ̀ òun náà ni ah Mr Ibrahim ni ó ti ẹ̀dá tí wọ́n sọ fún yín wọ́n nítorí tán bá kàn ṣàdédé gbọ́ ayé bèbí wọ́n ní wọ́n ní copyright wà lórí orúkọ yẹn wọ́n ní ṣùgbọ́n gbé pé wọ́n gbà yọ̀ǹda kò ń ṣe pé wọ́n kàn jí lò wọ́n ní wọ́n ṣe pé wọ́n in fact wọ́n ṣe é débi pé kí n bọ̀ fáyé bọ̀bọ̀ lówó díẹ̀ ẹgbẹ́nu sí máàkì yẹn ẹgbẹ́nu sí máàkì yẹn. ceo ti endorse ẹ. wọ́n tún fi owó rán mi pé kí n bá wọn fáyé bọ̀bọ̀. ok ẹ jẹ́ fún ni màá sọ pé ohun tó bá wù tí mo ń ṣe o èmi eh, kò ní. dàda dé dé dé wọ́n fowó kan lọ́ṣẹ́ sáyé bọ̀bọ̀ pé fúnpọ̀ fẹ́ lu copyright torí Mr Ibrahim ti ń jà fún yín àwọn adájọ́ kí n rántí pé wọ́n fowó ránṣẹ́ Mr Ibrahim ti ń jà fún yín pé. Eh, they have to pay ayíbọ̀bọ̀ before bearing the name thank God pẹ́ẹ́n tó dẹ̀ fẹ́ jórúkọ gangan àwọn gan ti fowó ránṣẹ́ already pé àwọn ò fẹ́ kí eh, so wọ́n náà fẹ́ jórúkọ yẹn dẹ̀ fẹ́ fowó àdúrà sí wọ́n wá ní kí n báwọn sọ fún àti àdùfẹ́ akéwì pé àwọn òmùbọ́n ṣe máa ṣe o pé ẹ̀gbá kán bá wọn kí ẹ̀gbá wọn ti ẹnìkan kí àwọn but kán bá wọn kí ìlú àwọn ẹ̀gbá olókè a máa jíṣẹ́ wọ́n ní kí ìlú máa rántí jíṣẹ́ wọ́n tún ní kí n fáwọn náà lówó mo ní ah ọdún owó lọdún yìí jẹ́ fún ọdún àwọn ayé gbẹ̀ngbẹ̀ nìyẹn o. so ẹ̀yin tẹ́ bá fẹ́ ṣe ọjọ́ ìbí ẹ má gbàgbé o àti ọkọ tó fẹ́ ṣe ewì fún ìyàwó ẹ̀ ọkọ tó fẹ́ ṣe ewì ewì birthday fún ìyàwó ẹ̀ àbí ìyàwó tó fẹ́ ṣe fọ́kọ abẹ́ fẹ́ ṣe fọ́mọ abẹ́ fẹ́ ṣe fún bàbá àbí màmá yín abẹ́nikẹ́ni tẹ́rí kó fẹ́ ṣe ọjọ́ ìbí birthday greetings àwọn eh, kí oríkì ọlọ́jọ́ ìbí bóyá ọmọ ìyàwó ni àbọ̀kọ àbí bàbá àbí alẹ́ fẹ́ ṣe fún àwọn kan tádùfẹ́ akéwì wà fún nìyẹn tó ẹ jẹ́ àdọ́gbọ́ ilé tó tó wà mẹ́. ẹ ṣé mo dúpẹ́ o ayé bèbí o <laughs> ayé bèbí ẹ ṣé mo dúpẹ́ mo rọ̀wọ́ yín o <laughs> àpótá ẹ tí mo wọ́nà nígbà lágbára ẹlẹ́dùn mọ̀rẹ́ ọba àgbà náà wá níwọ̀nù òwò yín. Mm. bẹ́ẹ̀ bá ti ń lù yóò máa dún lágbára Ẹlẹ́dùmarè ọba mm. ẹsẹ̀ mo dúpẹ́ ò sí òjíṣẹ́ o wọ́n <laughs> ti o àwọn dúpẹ́ àdúpẹ́ pẹ̀ òkun adáfẹ́ mm. máa ṣèdárò ẹni rẹ̀ tó lọ mm-hmm. ẹ máa ṣèdárò ẹni rẹ̀ tó lọ ìmọ̀lẹ̀ o adáfẹ́ bá wà mọ̀lẹ̀ wọn ò bẹ́ẹ̀ni òkú bàbá pé alájẹ. Hmm. àwa ò rí mọ́lẹ̀ láàrin wọn mọ́ ojú wa dá <laughs> ìmọ́lẹ̀ Ẹlẹ́dùmarè ń bẹ pẹ̀lú wa. ó ń bẹ ó ń bẹ. Mohbad o bá hmm. ọba délé kílẹ̀ o hmm. bá ọba dọ̀rùn sọ̀rùn rẹ̀ gbogbo wọn ará ayé lẹ́yìn rẹ̀ omi inú kan wá o omi inú kan wá kó o má ṣe sùn kó o di ìdè gbogbo ẹni tọ́lọ́wọ́ nù kú rẹ̀ Mohbad o dákun hmm. gbéra ńlẹ̀ odi ìdè kó o má lọ fọwọ́ tọ̀ wọn kó máa wájẹ́ wẹ̀ ẹsẹ̀ wọn ní gbangba wọ́n hmm. ti sẹ́ ní kọ̀rọ̀ o dákun wájẹ́ kó túra wọn láàṣírí ní gbangba o àá ṣèdárò lẹ́yìn rẹ̀ o. Hmm. ọmọ aráyé pẹ̀ ń bá wọn bàbá rẹ̀ wọ́n pọ̀ mọ́ èkìtì ní ọ̀ọ́ èkìtì ní wọ́n pọ̀ mọ́ bá ń bẹ ní bẹ̀rẹ̀ òkú kó o sáré wá hmm. ìmọ̀lẹ̀ o hmm. bó o bá ń bẹ ní gbèrè ọ̀sà kó o súré tètè kó o wá gbọ́dìdù ẹnu mi gbogbo ọmọ aráyé ṣe léde ooo gbogbo ọmọ aráyé o ọ̀rẹ́ ẹbí ara ojúlùmọ̀ wọ́n ṣe léde lẹ́yìn rẹ̀ ó wá pè máwọ̀dé láwọn bàbá rẹ̀ èkìtì níṣẹ́lẹ̀ o mm. èkìtì kété ọmọ olókè méjì ìtakọ̀tàbò lórí ara wọn mm. ọmọ wa ni ó mm. ọmọ ẹkùn sẹ́bọ̀n ni wọ́n kọrí kí láwọn bàbá rẹ̀ bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ìmọ̀lẹ̀ ayọ̀ ọmọ olókè kan òkè kan òkè kan òkè kan èyí tó ká mọ́tò láyà níjọ́ ọjọ́ sí o nínú ilé àwọn bàbá tó bí ọlọ́mọ gangan ni. èkìtìkété ọmọ wa ọmọ ẹkùn ọmọ lókè méjì ìtakọtabo lórí ara wọn bó o bá délé kó o kílẹ̀ o bó o bá kó o re àwọn òdíní kó o má kó o má má ṣe jẹ olo ohun tó bá ń jẹ lájúlé ọ̀run ni ò bá ṣe sùn kó o dìde kó o má gbé ta ló sọ ní gbọ̀ owó ọmọ mi ta ló gbé e wá kí gbogbo ọmọ aráyé ni hmm. nílẹ̀ yìí òkun àti lẹ́yìn odi wọ́n pé àwọn ṣèrántí rẹ ní gbogbo ìgbà ní gbogbo ọjọ́ o hmm. wípé kò má ṣe sùkó gbéra tán hmm. ìjẹ́ mọ́mọ́ wọn níta ní kéwì adùn sí ilé tí yóò gbọ́. ayé bọ̀bọ̀ mò ń jíṣẹ́ tẹ̀ mi <laughs> o. ayé bọ̀bọ̀ dà. ẹ mọ rẹ̀ àbí mo màmá jẹ́rẹ̀ o. Mm. mo ti jẹ́rẹ̀ àbọ̀ mi mm. rè àbọ̀wọ́ àbọ̀mọ́ àbọ̀ọ́lá àbọ̀ àlàáfíà. Mm. bàbá ní tani kẹrì adùn sí ilé tí o <laughs> bẹ́ẹ̀ ni làdùn bẹ́ẹ̀ o. Eh. àdúrà lóyún lóhùn àdúrà lóyún lóhùn tí wọ́n sọ. <laughs> ayé bọ̀bọ̀ ẹ gbà fọlọ́ ni gbígbà fọlọ́ ni ayé bàbá ẹ gbójú kù lẹ́gbẹ̀ẹ́ kan náà. Ah, ìgbà tí àdùfẹ́ akéwì ń kí Mohbad lọ́wọ́ àwọn mẹ́sẹ̀gì oríṣi mélòó kan wọlé hmm, àwọn kan ní ah, Mr Samuel wọ́n ní I'm feeling sad now with Auntie adufe chan justice for Imole Aloba Mohbad. Ah, wọ́n lè jíṣẹ́ rẹ̀ àǹtí àdùfẹ́ bẹ́ẹ̀ ni wọ́n lè jíṣẹ́ rẹ̀ o so bẹ́ẹ̀ ni eh, olóńdó àwọn tó jẹ́ ojúlówó fáǹsì wà lára àwọn tó jẹ́ pé kókó ni wọ́n nínú QH radio family eh, mọ́mí Elizabeth láti US àwọn ah, ní kí n yá sẹ́ńdàkà nọ́mbà sínsìn o wọ́n náà náà fẹ́ fi owó oríkì tí wọ́n kí Mohbad wọ́n làwọn fẹ́ fi ránṣẹ́ wọ́n náà fẹ́ fowó orí kìràn ṣe tó bá wọlé ká tó kù lórí ètò a máa ànáǹsẹ̀ náà ní pé tó adùnfẹ́ tó ti kéwì kan owó torí ara àwọn tó yẹ pé kí nìyẹn tó wù wọn lórí wọn tó rò débi pé àwọn fẹ́ fowó orí kì tó kí Mohbad yẹn ránṣẹ́ ṣe mọ̀ pé àwọn tó jáwọn onínúure wọ́n pọ̀ káàkiri àti mr ibrahim náà ní àdùfẹ́ wà pọ́n bí ipò rẹ̀ àwọn náà fẹ́ máa kọ́pì ṣé mr ibrahim fẹ́ máa kéwì ni ṣé fẹ́ máa kéwì ni <laughs> tó adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ṣe rí iṣẹ́ tí àwa jẹ ká jẹ pàápàá òun náà ni lórí ọ̀rọ̀ fresh blood táwọn èèyàn ń pariwo pé wọ́n rí ní ara Mohbad ní inú pósí ẹ̀ nígbà tí wọ́n wúkú ẹ̀ jáde mo wá ní kí ló fà á tí àwọn èèyàn tó fi lọ sórí ọ̀rọ̀ fresh blood yẹn wọ́n ní ṣé mi rí pé gbogbo bí a ṣe ń sọ̀rọ̀ tó àwọn èèyàn máa tún mẹ́nu lọ síbẹ̀ yìí mo láti sọ́ọ̀rì ẹ wọ́n láti máa tún sọ náà ni kó má jẹ́ pé àwọn tó jẹ́ agbófinró bóyá àwọn àgbọn ta sọ́ngbà ẹ̀ wọ́n nítorí àwọn ọmọ bí èèyàn ṣe máa kú tí gbogbo èèyàn dẹ̀ kékeré tí gbogbo èèyàn dẹ̀ pariwo títí tó dẹ̀ jẹ́ pé síbẹ̀síbẹ̀ náà kò sí nǹkan tẹ́nì kankan ò ṣe fún wa òun ni ọ̀rọ̀ tó wà nílẹ̀ ah. mo lókè ẹ tó rán níṣẹ́ òun làbẹ̀rù àìbẹ̀rù tá a ìgbà tẹ́ ti ní pé ká béèrè bẹ́ẹ̀ a máa béèrè náà ni wọ́n ní ojú wo la fi wò ó wípé lóòótọ́ ni a máa ń sọ lórí ètò yìí ní tiwa pé kẹ́nikẹ́ni má nàka àbùkù sí Wùmí pé Wùmí ló pa Mohbad ṣùgbọ́n béèrè táwọn èèyàn ń béèrè ni pé irú ikú wo ló wá pa Mohbad ìjà la gbọ́ nígbà yẹn pé Mohbad jà pẹ̀lú Prime Boy létà làṣírí tú pé wọ́n jà pé wọ́n tiẹ̀ jà rárá pàápàá in ládẹ́gbọ́ pé òun àti wùmí gan ni wọ́n jà wọn àdẹ sọ pé bí wọ́n ṣe ń jà nínú mọ́tò wọn sọ pé wùmí pa sínú mọ́tò àwa ò gbọ́ bẹ́ẹ̀ níta gbọ́ ni pé ìjà iná náà tó jà délé ìgbà tó délé ọ̀rọ̀ pé sí oríṣi méjì sí mẹ́ta àwọn kan ní wọ́n rí àpá bígbà tí wọ́n gún lọ́bẹ lápá rẹ̀ bí wọ́n ṣe ń sọ tó wọ́n pé wọ́n gún lọ́bẹ yẹn náà lọ́dọ̀ tiwa àwa ò sọ pé wùmí ló gún lọ́bẹ ṣùgbọ́n béèrè ni pé kí ló fa ẹ̀jẹ̀ tó wà lára ẹ̀ títí tí ò tó wá tán pẹ̀lú bí wọ́n ṣe wẹ òkú ẹ̀ tó tó tó jẹ́ pé at the end of gbogbo ẹ̀ náà nígbà tí wọ́n tó gbé sínú pósí bọ́ṣe ẹ̀ ń bá mọ̀ ẹ̀ tó tí wọ́n wẹ̀ fún tó tí wọ́n wọ de gbogbo ẹ̀ fún tó wọ́n ní kákà béèrè pé kí ló tó wá fa ẹ̀jẹ̀ káfí Yorùbá pé torí ọ̀rọ̀ àwọn YouTube máa ń lágbára wọ́n ní ká wá béèrè pé pẹ̀lú gbogbo bó ṣe fọ̀ tó tó mọ́ ṣakaṣaka yẹn pé kí ló tó wá fa ẹ̀jẹ̀ tó tún jáde lára yìí ibo ti jáde. wọn wà lẹ́jẹ̀ jáde wọn lẹ́jẹ̀ ó sókè gbogbo aṣọ. tó sókè gbogbo aṣọ ẹ̀ wọ́n ní kákan béèrè ni pé káwọn agbófinró jọ kán rántí pé ìjẹ́rìí ayé nìjẹ́rìí àlùkìá mọ́ àwọn náà dẹ̀ lọ mọ́ ṣe nǹkan tá bá ní káwọn èèyàn má ṣe pé màmá kan fi mẹ́sẹ̀jì people's opinion wọ́n lálàájì ibi tọ́rọ̀ ẹ gbà wá láàyè a mọ̀ sí pé o ẹ̀yin kọ́lẹ̀ sẹ́yìn ọba mi pèsè àwa tá a jẹ́ fámìlì àwọn ìpètè pé ẹ̀ gbọ́wọ́ ẹ̀rí mi kankan ọ wà nílẹ̀ <laughs> síbẹ̀síbẹ̀ náà a tún bẹ àwọn ìyá àwọn bàbá wa pé ẹ jọ̀ọ́ adabija ojú èpè lọ ẹnikẹ́ni tó bá lọ́wọ́ nínú ikú Mohbad hmm, ìbànújẹ́ tó jẹ́ sáìsì ẹ̀ ló ń tàn bá ṣe ga tó olúwa kò bá fi lè lọ́wọ́ hmm. so ṣé ẹ̀dẹ̀ gbẹ́jọba nǹkan tẹ̀ bá ìjà tẹ̀yẹ̀ bá ní kọ́ lóun jà ó máa ń le díẹ̀ o hmm. ìjà tó lóun bá jà ó máa ń le díẹ̀ o ó máa ń le díẹ̀ o ìjà tó lóun yẹn ó máa ń le díẹ̀ o ah ok mọ́mí wa yẹn ti fowó àdùfẹ́ ránṣẹ́ o hmm, ayé bàbá má jowó oríkì tẹ́ mọ́ kì ló kó bá o oríkì dẹ́ mọ́ kí ni o ẹ ṣeun ma o wọ́n ní ká fún àdùfẹ́ akéwì Mrs mm, Elizabeth láti US so ayébọ̀bọ̀ ẹ má jowó ẹ gbà fọlọ́hún tó bá dìgbà mí ẹ̀yin náà mọ bá ṣe ń kéwì o àdùfẹ́ kéwì kan owó nìyẹn o ẹ gbà fọlọ́hún ni ó lè jẹ́ kí mi ló tún tọ́ka sí pé èmi làdúfẹ́ alóyin lóhùn. ẹ wọ́n fìyẹn tọ́ yín níjà ni pé wọ́n fẹ́ wo tẹ́ fẹ́ sọ pé <laughs> ẹ ṣe gan ni gbogbo ẹ̀yin tẹ́ ń fìfẹ́ sí i talent tanti adufe ni ẹ̀kọ́ nìyẹn jẹ́ fáyé bọ̀bọ̀ láti lọ kọ́ bá ṣe ń kéwì. àwa àlè kọ́ bá ṣe ń kéwì ọ̀nà tí wàá lámọ̀ ọ̀tọ̀ lọ́bí. Ah, orí ọ̀nà yìí náà máa gbowó ti yín lé lórí. <laughs> so làwọn èèyàn sáà ní pé káwọn agbófinró jọ o ká má fọwọ́ yẹpẹrẹ mọ́rọ̀ yìí hmm. lóòótọ́ ẹnìkan kan ò nà ká lè bó sì wù mí pé òun ló pa ṣùgbọ́n kí ló fa ẹ̀jẹ̀ tútù tí wọ́n rí lẹ́yìn ìgbà tó ti bu Mohbad mọ́lẹ̀ bóyá lẹ́yìn ọjọ́ kẹta sọ́jọ́ kẹrin tó lọ wù padà yẹn wọ́n ní ẹjọ́ ẹ bá wa padà síbẹ̀ bá wa béèrè autopsy àgbọn kankan wọ́n ní tẹ́ ẹ̀ bá tiẹ̀ tí wàá mú autopsy dé àníkẹ́ béèrè pé kí ló fa ẹ̀jẹ̀ tútù yẹn tó mo ní ọmọ kékeré tó wà lórí channel yìí gan ti mọ̀ pé gbogbo ń bá gbọ́n àwa ń gbébọ̀ wá sínú ilé aláyọ̀ wa à ń gbébọ̀ wá sínú family house wa ní QH radio wípé ọ̀rọ̀ báyìí la tún nípa ọ̀rọ̀ fresh blood yẹn pé wọ́n ní wọ́n wọ́n ní wọ́n wọ́n ṣàkíyèsí ẹ̀ so nítorí ìdílé yìí tí wọ́n ní ká bá wọn sọ náà nìyẹn lórí ètò tá a ṣe rò pa gbọ́dọ̀ ṣàlàyé fún yín ẹ kúlé lórí ètò ilé ẹ̀kọ́ sí tó ayé gbẹ̀ngbẹ̀. ẹ ṣeun olóòtú hmm. kí n tó máa bọ́ sí agbami ètò kí n tó máa bọ́ sí inú ọ̀rọ̀ tí ẹ béèrè ẹ jẹ́ n fi àsìkò yìí kí n kọ́kọ́ kí màmá wa tí wọ́n fi owó ránṣẹ́ sí i tó fi ránṣẹ́ sí mi tó sì fi ránṣẹ́ sí mi. ẹ̀yin kí wọ́n fún o ẹ̀yin kí wọ́n fún o eh, ẹ̀yin kọ́ ná fún lówó o <laughs> ṣe wá ń bẹ̀bí owó sílẹ̀ ni. ilé ìkọ. sókè síta yí bèbí òkè yẹn ó rà pé owó copyright lọ sọ fún yẹn. àti ẹ díẹ̀ bá sọ copyright èyí tún máa ń dúpẹ́ ni. ok pé wọ́n tiẹ̀ tún wọ́n lo content yín wọ́n dẹ̀ tó fún yín lówó ẹ̀. wọ́n follow protocol. <laughs> <laughs> nítorí Mr Ibrahim làwọn máa fáìní wọn mo á ní wọn ti sanwó à ah, wọn ni kí n wọn ni kí n máa lò. bọ̀ gbogbo táwọn fi dúpẹ́ náà ni pé ìfẹ́ ìfẹ́ ni wọ́n ní sí iléeṣẹ́ yìí hmm. ìfẹ́ ni wọ́n ní sí wa gbogbo tó dẹ̀ ń ṣe náà ni pé wọ́n fi wọ́n fi kí wa pé ẹ kú iṣẹ́. Hmm. kú iṣẹ́ ó dẹ̀ máa múrí oníṣẹ́ yá ni àdúpẹ́ lọ ẹ pàjọ́ fún ẹ pàjọ́ fún àwọn ọmọ kí ìjọ yóò gbàgbé. ẹ lọ kí mo sọ fún pé àwọn òjògbọ́n pọ̀ nínú àwọn fáǹsì wa yìí àwọn bàbá àtàwọn màmá yìí tá a bá tú wọ́n lẹ́kàn sí pè mí èpè ah, eh, eh, ó ti etí ẹlòmíì. wọ́n máa pákéjì èpè yẹn ni. etí ẹlòmíì àti di o. èpè tó wà ní ọ̀dà tó pọ̀ lẹ́ẹ̀kan sí adúpẹ́ lọ́wọ́ pátápátá ìpè ojú òní tí wọ́n lọ́kùnrin lóbìnrin lọ́mọdé àti lágbà ẹ lórúkọ mi lórúkọ àdùfẹ́ àdúpẹ́ pé ojú òní tì yín láṣẹ ìdòmarè ẹ gbogbo tẹ́ ti mówó náà àpòbí òní dí o lágbọ̀rọ̀ lọ́wọ́ lágbọ̀rọ̀ bá òkè àwa ní rí ogun pé à ń gbé ọmọ sí wọn ní bọ́bá tàṣẹ̀nù ọ̀nà wa. Hmm. ẹ ṣe lẹ́ẹ̀kan sí ẹ jẹ́ sáré bọ́ sí gbogbo tí olóòtú béèrè olóòtú lẹ́ẹ̀kan sí ẹ káàbọ̀ sí àgbèrè ètò yìí. olórí qh akiyin àwa láti ẹwà ẹ ti ẹ fáwọn lóko báyìí. àyín lórúkọ fún gbogbo àwọn tó ń gbọ́ wa lọ́wọ́ báyìí ẹ mo máa pé ọ̀pọ̀lọpọ̀ kí n mọ orúkọ alájú kọ̀dé orúkọ wọn ni ọmọ ojúmọ́ kan àṣà kan <laughs> ọmọ ojúmọ́ kan èdè kan ọmọ ojúmọ́ kan multivitamin kan ni lásán <laughs> àwàlá ní iléeṣẹ́ yìí <laughs> so bó ṣe jẹ́ nìyẹn. ẹ ṣeun. nípa ọ̀rọ̀ tí agbéwáyé olóòtú inú mi dùn tí n máa rí àwọn tí wọ́n ń gbé ọ̀rọ̀ wá pé olóòtú ọ̀rọ̀ yìí àmọ̀ ti gbàgbé ó mọ̀ yẹ kí bá wa béèrè. Hmm. inú mi máa ń dùn nítorí pé ká má ṣe parọ́ tàwọn olóòtú èmi gan ti gbàgbé nípa ọ̀rọ̀ ẹ̀jẹ̀ tẹ́ ẹ sọ yìí ọkàn yín ti fò. látàrí pé à ń dó lórí justice for Mohbad. Hmm, hmm. nítorí pé tá a bá ń pariwo gan tá à ń chanti pé ẹ̀jẹ̀ o ẹ̀jẹ̀ o ẹ̀jẹ̀ inú pósí o ìyẹn gan tún lè mú ó tún lè jíjà àwọn agbófinró gan pé ẹ wà. àṣà àwọn pípé yìí àṣẹ wọn gbàgbé. gbàgbé gbogbo tó ń ṣẹlẹ̀ kí wọ́n ló wá fa ẹ̀jẹ̀ yìí jáde kí ló fa ẹ̀jẹ̀ inú pósí ìbọn ní tèèyàn bá ti kú báyìí táwa lọ sí kò sí nǹkan kan ṣùgbọ́n ẹni tó ti kú tí ìṣe ọjọ́ tó kú ni wọ́n lọ sí ọjọ́ kejì wọ́n sí nígbà tó tó wá sígbà táwọn lọ wó kù ẹ̀jẹ̀ wà lára ọ̀ṣọ́ òkú. kò ní ẹ̀ṣẹ̀ kékeré. ẹ̀jẹ̀ yìí lásán ó nítumọ̀. ibì kan ló ṣàti ń jáde. àdègbò kí wọ́n sọ pé wọn fọ̀bẹ gún Mohbad wọ́n ní ó jà gbogbo pé wọ́n ní wọ́n ní gbogbo wọn tí Wùmí sọ àdéhùn kò sí nǹkan tó jọ ọ̀rọ̀ jà. if wọn kàn lọ́wọ́ wú níbi ìjà tó jà ni ká tó gbọ́ pé kò jà. òbí ló sọ wípé ó bá prime boy jà ẹ̀ṣẹ̀ tó gbá tó lọ bá gíláàsì mọ́tò ó ṣe gbá ó ṣá. ọlọ́wọ́ ẹ̀ wú létà lárí pé wọ́n fi àpá kan hàn wá lọ́wọ́ òkè mi. lọ́wọ́ òkè báyìí. làwa rò pé kò sí kùkù tí. ṣé ẹni tó bá gbá ẹ̀ṣẹ̀ ṣé àárín apá ni àpá ó ti jáde ni ṣùgbọ́n ju gbogbo ẹ lọ bí Wùmí ṣe ń sọ prime boy pé wọ́n prime boy láwọn ò jà àdéhùnòdìdì má tán lọlé. báyìí bọ̀ ni ha ah, ta ló sọ bẹ́ẹ̀ ìjà kẹ. kámẹ́rẹ́ ṣe gbàgbé olóòtú nínú gbogbo ọ̀rọ̀ wù mí kò jẹ́ kámẹ́rẹ́ pé spẹ́ndì gan wà nù ọkọ̀ o. olóògùn tí ẹ̀ àpì yẹn wà bí àràrà. tó fi padà lọ ilé kò bá wọn sọ pé. ǹjẹ́ spẹ́ndì kan náà sọ pé padà gbé ọmọ lọ́wọ́ lẹ́yìn àti ẹ̀gbọ́n kankan pa yẹn spẹ́ndì dẹ̀ wà nù mọ́tò tàfi délé pa tàfi dé tọ́mìnà bìtì pé a sọ mọ́nu. ẹ bá yìí ti pè wá gbogbo bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ káwọn wo nǹkan tó ṣokùnfà tó itú Mohbad fi kú wọ́n jànú lé wọ́n àjànú lé ojú ọlọ́run nìkan ló tó at the end of the day ẹ̀mí bọ́ lẹ́nu Mohbad. Ah, kọ́lọ́ ń délé fẹ́ ni rẹ̀. gbogbo tó iṣẹ́ rí olóòtú ká má tanra wa jẹ tí mo ti ń sọ̀rọ̀ lórí ètò mo máa ń mẹ́nu bọ̀ ọ̀rọ̀ kan pé a níjọba gidi lórílẹ̀‐èdè Nàìjíríà. ọ̀rọ̀ yẹn ló bí gọ́fúnà sanwóolu nígbà tó bèrè ibo yẹn tàbí wọn. Ah, níjọba gidi. ẹ rí i pé gbà tó sọ̀rọ̀ débi pé ẹ rí i tó sọ̀rọ̀ débi wípé òun fẹ́ kẹ́ treat case Mohbad bíi wípé ọmọ yín ni tẹ bá ti wá treat ẹ bíi pé ọmọ yín ni ó ló dùn pé nàìjíríà ń ṣe ìlú tó jẹ́ pé wọ́n ti ń tẹ̀lé òfin. ìṣòtọ́ dẹ̀ ló sọ òótọ́ ló kúrò bí ìgbà tó fi abẹ́rẹ́ gún gómìnà babájídé sanwóolu ni ẹ má bọ̀rọ̀ yìí bọ̀. ẹ ṣe olóòtú àwọn ìjọba wa fèlè wa a ò níjọba lórílẹ̀‐èdè nàìjíríà torí tá a bá níjọba ni gbogbo ilé ò ní í ṣẹlẹ̀ ṣebí sójà kan ni wọ́n sọ ẹ̀ ni wọ́n mú tó gba runway kọjá nígbà tí wọ́n stop wọn tó ohun tó ní ẹ sójà lòun wọ́n ní ká arẹ́sẹ̀ ká fi sínú ọkọ̀ bí after uh, second day incident yẹn sójà kan jáde lórí social media tó má sọ̀rọ̀ against gómìnà Sanwó-Olú olóòtú hmm. wọ́n padà gbé sójà yẹn o wọ́n padà gbé e. ó sọ̀rọ̀ ìgésì gọ́vnà sanwó-olu ni o wọ́n padà gbé sójà yẹn ìyẹn ni pé tó bá jẹ́ pé kan lára àwọn ọmọ yín ló kú ẹ máa tètè take action. Hmm. èbú lásán nìyẹn o. èbú lásán ló bú gọ́vnà sanwó-olu o <laughs> wọ́n lè gbé sójà yẹn. tẹ́ni ẹ bá wá pa ọmọ gómìnà kọ́. tó bá jẹ́ ìkan lára àwọn ọmọ yín ló kú ìyẹn mi pé a ti máa rí justice dì sí ṣùgbọ́n torí pé ẹni tó kú torí pé kò léèyàn ká má ṣe gbàgbé pé ó ní ọlọ́run bẹ́ẹ̀ ni Mohbad lọ lọ́hùn àwọn ìjọba wa wọ́n ti fẹ́ẹ̀lì wa àwọn tó jẹ́ pé àwa la fún yín tá a dìbò fún yín ẹ ò bẹ́ẹ̀ ṣe ń ṣèjọba ẹ ti gbàgbé pé tẹ́ẹ̀bà síbẹ̀ mọ́ ẹ ti ba ọ̀nà jẹ fẹ́lómi tó ń bọ̀ torí táwa yú torí èdè Nàìjíríà tá a bá ṣòdodo ni kò yẹ ká nígbàgbọ́ nú àwọn tó ń jólé ṣe lóyún mọ́ hmm. nítorí pé ọ̀pọ̀lọpọ̀ wọn atannijẹ ni wọ́n bí gómìnà Sanwó-Olú bá ṣe rí i pé àwọn jẹ́ ìyàwó ilé second term yìí mi ò bá ro gómìnà Sanwó-Olú lẹ kí nǹkan ṣẹlẹ̀ sọ́dọ̀ kọ́dẹ̀ dákẹ́ báyìí kì í ṣe irú Lagos state government ló yẹ kí nǹkan ṣẹlẹ̀ sí ọ̀dọ́ kí wọ́n dẹ̀ dákẹ́ báyìí ohun tó dẹ̀ ń tini lójú ni ohun tó ṣẹlẹ̀ sí Mohbad kò sọ́mẹ́ tí ò lè ṣẹlẹ̀ sí kò sọ́mẹ́ tí ò lè ṣẹlẹ̀ sí kò sọ́mẹ́ tí ò lè ṣẹlẹ̀ sí kì í ṣe pé Mohbad sùn kò jí mọ́ tábà wo nǹkan tó ṣokùnfà ikú Mohbad in tó ń parilẹ́kùn ni in tó ṣẹlẹ̀ sí Mohbad dàbí pé kò sí òfin lórílẹ̀‐èdè Nàìjíríà bẹ́ẹ̀ pé kò sí ọlọ́pàá kò sí lọ́ọ̀ wọ́n lọ́mọ kú wọ́n gbé òkú ẹ̀ sí police station fún police report ẹ̀dẹ̀ aláwọ̀ kan máa gbé òkú lọ lé ẹ̀ mọ́ ẹ̀ bẹ̀rẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ tó pa Mohbad wọ́n dẹ̀ tún gbókùnkùn bẹ̀ lọ sílé wọ́n lọ ṣe ẹ̀bá míì fúnra wọn níbo náà ti gba ta ló fún wọn ní ráìtì pé ká máa ṣẹ̀ ń bá mi fúnra wọn nulẹ̀ torí wà tí mo wo fídíò bàbá Mohbad lóòótọ́ ó tó nǹkan tó bá mi lẹ́rù pé ṣáàdẹ̀ ní ṣáwọn ọ̀dọ́ ní future lórílẹ̀‐èdè Nàìjíríà bàbá Mohbad ni wọ́n ti ṣe wọ́n ti ẹ̀ ń bá mọ́ mọ́ ipò wọn ní ipò wọn dayọ̀ sí láyà wọ́n ti fi kọ́tì wò sí nímú wọ́n ti ṣe lókè ẹ̀ mi fún un lé. Dàrúsà ṣe lókè ẹ̀gbà mi ta ló fún ní ọ̀dà láti ṣe ìyẹn bí kò fi òṣìṣẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà. ẹjọ́ má sì pè wá ẹjọ́ ẹ jẹ́ yá ayé. àwọn tá a lè sọ̀rọ̀ wọ̀nyí wọ̀nyí ṣe àgbàlá wọ̀nyí ṣe pọ́ọ̀tẹ̀ fifty years àwọn ọmọ kéékèèké tó má fi lè ní ẹ̀mí láti gba ẹ̀mí ọmọ ẹnìkejì wọn nínú ilé láti wá máa ṣe ẹ̀bá mi nínú ilé. nígbà tá a máa gbọ́ náà wọ́n ní pé pàtó lọ ra pósí pósí tán lọ rà náà kì í ṣe size Mohbad wọ́n ra pósí bẹ́ẹ̀ wọ́n gbé ọmọ lọ́mọ sínú gbogbo eléyìí náà ni àwọn ìjọba wa gbọ́ o àwọn tó dẹ̀ wà mẹ́gbà tí mo bá dìkú gbogbo wọn lẹ gbọ́ gbogbo wọn lẹ mọ̀ mélòó mélòó ni wọn ni òfin gbé mélòó ni ni ìjọba ti mọ̀lé wọ́n máa ń sọ̀rọ̀ kan ní orílẹ̀-èdè Ghana bíi pé Ghana dá o Ghana dùn o ṣùgbọ́n wọn tó bá lòdì sí òfin ní Ghana wà mẹ́pọ̀ òfin ṣiṣẹ́ Ghana lóòótọ́ àti lódodo dẹ̀ ni olóòótọ́ ọlọ́run yẹn ká dáràn Ghana èyí máa mẹ́ òfin ṣiṣẹ́ ní Ghana yìí òfin ṣiṣẹ́ kì í ṣe pé bóyá fọ́rínà ni ẹ àbí díjì ni ẹ òfin ṣiṣẹ́ lórílẹ̀‐èdè Ghana ó ṣe wá jẹ́ pé lórílẹ̀‐èdè Nàìjíríà òfin òkè ń fọ́mọ fáwọn tó bá jẹ́ pé lówó ni wọ́n pé èèyàn ni wọ́n àwọn tí ò bá jẹ́ nǹkan kan òfin ń ṣiṣẹ́ fún wọn kí ló stọ kí ló stọpù Nàìjíríà níbi ọ̀rọ̀ kéèsì Mohbad pàápàá jùlọ ìjọba ìpínlẹ̀ Èkó wọ́n má tó sọ̀rọ̀ ọjọ́ yẹn wúmà yẹn hmm. wọ́n ti jẹ́ kó rí ara rẹ̀ pé òun bí ma rọ́pò ń jẹ́ nàìjíríà. Ah, ìbànújẹ́ ló máa jẹ́ fún ọjọ́ yẹn. sọmọ nǹkan rẹ̀ tó lè bá gómìnà sọ̀rọ̀ hmm. bẹ́ẹ̀ yòókù ẹ lè pàtẹ́wọ́ fún màtó béèrè kwẹ́sà tó ní ọpọlọ kwẹ́sà tó jẹ́ pé yín tó ṣẹlẹ̀ sí wọn bá ó lè ṣẹlẹ̀ sáwọn ọmọ tiwọn náà. bọ́gbà tí gómìnà sọ̀rọ̀ wọ́n pàtẹ́wọ́ fún gómìnà torí àtẹnujẹ torí tán jẹ lónìí tí ò ní bá wọn dalẹ̀ àwọn sọ̀rọ̀ nísìn àsọ̀rọ̀ ẹ̀jẹ̀ tán rí pósí Mohbad ìjẹ́ ṣé mo ṣe gbé ọmọ ẹgbẹ́ sínú pósí mo ṣe sí ṣé ọ̀nà tó tó àbúrí ọ̀nà tó yẹ ni lè ṣe sí Mohbad nígbà tá a dúró dé wà á kọ́ pé àwọn fẹ́ mú tó pa Mohbad wọn lọ wó Mohbad dídé ọlọ́run ló ní kan wò táwọn bá wo jáde báwo la ṣe mọ̀ pé ẹ̀jẹ̀ ti wà nù aṣọ ìyẹn mí pé ọ̀bẹ tí wọ́n ní wọ́n gún Mohbad yẹn lóòótọ́ àti lódodo ó lè rí bẹ́ẹ̀ tó ní ìwòlẹ̀jẹ̀ ti ń jáde ṣé Mohbad wà ń po ẹ̀jẹ̀ lẹ́nu ni bá ti fẹ́ pèjè lẹ́nu ebi àlàyé yóò pè jẹ. mi ìwà tá a bá gbọ́rọ̀ tí màá bẹ sọ nígbà pé màtò kú tó ń délé Mohbad àwọn tó ń bá gan ó yà ọ lẹ́nu pé báwo náà ṣe gbọ́ tó nǹkan tó ń jẹ́ bàbá òun ò tí ì débẹ̀ lọ́ọ̀yà kan ti débẹ̀ kí ni lọ́ọ̀yà ń ṣe níbi tí Mohbad ti kú tó yẹ kó dókítà ò sí níbẹ̀ adẹ̀lófin ń ṣiṣẹ́ lórílẹ̀‐èdè Nàìjíríà òfin ò o lọ́ọ̀yà wà ń bẹ́ẹ̀ wọ́n ní lọ́ọ̀yà ti gbéwèé jáde tó ń sọ fún bàbá Mohbad pé Mohbad ti ṣe wíìlì sílẹ̀ ó ti tọ́n print Mohbad tọ́n print tí bàbá rẹ̀ fi yára pé ìgbà tí ọmọ fẹ́ sign malian gan record ó sign ni ọmọ òkè tọ́n print nígbà tó ti yanjú òkú tán wọ́n ti pe lọ́ọ̀yà wọ́n ti mọ̀ wọ Mohbad wọ́n ti wọ́n fọwọ́ ẹ̀ tọ́n print wọn mẹ́gbẹ́ tó yí tó ṣoògùn sọ sójú àwọn ọmọ ẹ̀dá ojú ọlọ́run bá tó ogun ẹ̀ kò wá síbẹ̀rù ọlọ́run lọ́kàn gbogbo wọn àti lọ́ọ̀yà o àti wùmí àti dàrúsá àti dj àti àdúrà gbogbo wọn dẹ̀ wà nulẹ̀ tí gbogbo ilé fi ń ṣẹlẹ̀ gbogbo wọn á gbàgbé ojú àti sùn. Hmm. nípa ọ̀rọ̀ ẹja aṣọ yìí olóòtú lọ́dún tèmi hmm. mo ní ìfarapa kó tó di pé ó kú kó tó di pé sinmi n tó wáá fa ìfarapa yẹn tó fa ẹ̀jẹ̀ làwa mọ̀. ọ̀rọ̀ lórí ọ̀bẹ tí wọ́n sọ pé kò ṣe ọ̀bẹ lóòótọ́ la máa sọ pé ní tójú wa ò tó a lè sọ pé lóòótọ́ ni hmm. ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ sọ pé ọ̀bẹ náà fi gún Mohbad àwọn kan tó sọ débi pé wọ́n tó fi ọ̀bẹ gún lọ́rùn gan torí kí ló wáá fa ẹ̀jẹ̀ nu pósí tábà wo gbogbo tó ṣokùnfà ikú Mohbad tó fi tó fi di ohun tá à ń gbéyẹ̀wò yìí ohun tẹ́mi ó mú ní tọ́pìkì ọ̀rọ̀ yìí ni wípé àwọn ìjọba fèlì wa hmm. bẹ́ẹ̀ ni àdéhùn sọ pé ìjọba ìpínlẹ̀ èkó nìkan ìjọba orílẹ̀-èdè nàìjíríà wọ́n fèlì wa torí àdéhùn sọ pé ìjọba àpapọ̀ gbogbo ọmọ tó ń ṣẹlẹ̀ àbí tí wọ́n gbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ àbí wọ́n mọ bó ṣe ń lọ kí làwọn ọ̀gá ọlọ́pàá ń ṣe sáwọn ọ̀gá ọlọ́pàá náà gbàgbé pé àwọn náà bímọ ni ebí ọmọ tí náà wà nù gbòòrò wọ́n jáde wọ́n wọlé ìjọ tó bá jẹ́ ìkan lára àwọn ọmọ IGP ló ṣẹlẹ̀ sí ṣé wọ́n ti ní jáde wọ́n ti ní lọ kó gbogbo àwọn tó wà nínú sí yẹn gbà yẹn wọ́n á ti kó wọn tó bá jọmọ deputy governor kan ló ṣẹlẹ̀ sí ṣé wọ́n ti ní lọ kó wọn. ẹ jẹ́ ògbà tí Buhari ti lọ ń fẹjọ́ sùn náà tó wà láyé gan tó lọ rìpọ́tì ní police station ẹsẹ̀ wo làwọn ọlọ́pàá gbé ọ̀pọ̀lọpọ̀ ọlọ́pàá lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n kàn ń wọ yunifọ́ọ̀mù sọ́run ni wọ́n á mọ left and Ah, olóòtú ṣe bí Ghana la wáyé tí ma ti dé hmm. Nàìjíríà tí ma rọlọ́pàá Nàìjíríà mi ò kì í rí wọn bí ẹni pọ́lọ́pàá ni wọn. kí ni wọn máa jọ. mo mọ ni wọn bí àwọn tó kó sí títì tó ń da ẹran ni. alákọ̀ọ́kọ́ ìmúra wọn kò tiẹ̀ dúró pọ́lọ́pàá ni wọn. ẹ máa rí ọlọ́pàá Nàìjíríà mi bàtà ti bú mọ́ ẹlẹ́sẹ̀ ṣòkòtò ti dọ̀tí. tó dẹ̀ káṣọ ẹ̀ káṣọ tó ti dọ̀tí. tó yẹ káṣọ tuntun lọ́rùn ọlọ́pàá. ẹni tó bá wá sí Ghana tó bá rí ọlọ́pàá Ghana hmm. ìmúra wọn láàárọ̀ gan lọ́sàn-án lálẹ́ nínú white and black. ẹ máa rí ọlọ́pàá ẹ máa àwọn ọlọ́pàá wà fún fi tẹ̀ ní Ghana bíi hmm. mi ò sọ pé ọlọ́pàá Nàìjíríà gan máa ń ṣe training àwọn ọlọ́pàá Ghana máa ń ṣe training. wọ́n ti máa ń ṣe wọ́n máa ń ṣe. àwọn ilé òkè olóòtú àwọn ilé òkè ń ṣe training o àwọn agbẹ́kùn tẹ̀ fìtì dáadé wọn kì í ṣe training o. wọn làwọn tó dẹ wọn lọ. torí tí máa wo ọlọ́pàá Ghana tó wọ ọlọ́pàá Nàìjíríà Nàìjíríà ó wà ọ̀nà wá sí jìn. wọn làwọn tó dẹ wọn lọ jọ fún mi. olóòtú mi ò ẹ ṣe rí ọ̀rọ̀ olóòtú ó tún máa ń tìbí tí máa ti dé náírà tí máa ń ráwọn ọlọ́pàá mọ́ṣẹ́ máa ń pariwo lójú títì. àwọn ọlọ́pàá nàìjíríà lack of communication àwa la ní tí ọlọ́pàá Ghana bá dá yín dúró wọ́n máa bá yín sọ̀rọ̀ dáadáa àfi wọ́n tó bá bá sọ̀rọ̀ tó bá wù ẹranko lókù wọ́n máa treat ẹ bí ẹranko. bẹ́ẹ̀ni ìwọ ló sọ pé ẹranko ní ẹnìyẹn. ọlọ́pàá Ghana máa stop ẹ ó máa ó máa kí ẹ dáadáa ibù kó tún máa wà fọ́ọ̀t ọlọ́pàá Ghana tún máa bẹ ẹ sọ̀rọ̀ dáadáa. wọn á dẹ̀ rẹ́rìn sọ pé ẹ̀gbọ́n ibi tọ́rọ̀ ìjà sí báyìí akànníká sọ fún yín pé ẹ lọ police station ni o. wọn ò tún ní báyìí pariwo sọ. tẹ̀tọ́ ọlọ́pàá Nàìjíríà dẹ́ ni you are very stupid. òun sọ fún ẹ tí òun sọ fún ẹ tó jẹ́ pé last born ẹ̀ gan lè san salary ẹ̀ ló sọ fún stupid yẹn. so iṣẹ́ táwọn IGP wa ń ṣe lórí àwọn ọlọ́pàá we don't know àti ẹ̀ mọ́ olófọ gbogbo nǹkan tó wọlé lórí ọ̀rọ̀ Mohbad kò ṣe Mohbad Ghana tá a wà yìí tó wá jẹ́ pé ṣé àwọn Ghana máa ń sọ níbí pé kò lè jẹ́ kọ́ńtì àwọn ló ti ṣẹlẹ̀ wọ́n á ti rí justice fún Mohbad òótọ́ dẹ̀ náà ń sọ láṣẹ máa ń sọ pé ní Ghana táwọn sọ pé òfin ṣiṣẹ́ accredit Ghana nínú òfin òfin ṣiṣẹ́ Ghana hmm. òfin ṣiṣẹ́ nígbà làá fẹ́ ṣe lè dá ní Nàìjíríà ìgbà wo la fẹ́ ṣe dà adìrẹ aparo justice for Mohbad aparo autopsy láti over three months ago àwọn ọ̀dẹ̀rẹ̀ autopsy ṣe ah! ṣe tọmọ pàdé lè ṣe ká gbé ọmọ fọlọmọ kó lọ ṣe private autopsy fún rẹ. <laughs> ẹnìkan ọlọ́pàá darandaran torí ayébọ̀bọ̀ ẹni ayébọ̀bọ̀ ẹni kílì mi. a ti fẹ́ <laughs> kí ìjọba àwùjọba ti fẹ́ẹ̀lì wa ká jẹ́ kí bàbá ẹ̀ lọ ṣe private eh, autopsy. bẹ́ẹ̀ ni lẹ́rẹ̀ẹ́ rí àwọn ọlọ́pàá míì náà ní Nàìjíríà yìí wọ́n lẹ́mìí láti ṣe dáadáa ṣùgbọ́n agbára wọn ò ká. ṣẹlẹ àwọn tó lẹ́mìí yẹn two percent ni wọn o yẹ́ẹ̀ tó lẹ́mìí tó ṣe tó láti ṣe nàìjíríà. ṣùgbọ́n agbára wọn ò ká ọ̀rọ̀ àwọn ọ̀gá wọn ò ní. ọjọ́ kan mo rí ọlọ́pàá kan wọ́n dẹ̀ dá mi dúró ní nàìjíríà wọ́n ní ìwé ńkọ́ mo sì fọ́n ìwé wọ́n ní driving license kọ́ mo ní à ah, international driving license ni mo bá tó fún wọn wọ́n ní extra tire nǹkan wọn ni ẹ̀gbọ́n ṣòkòtò yín gan ti ń bọ́ọ̀lẹ̀ ẹ̀ mójútó ṣòkòtò tó bọ́ọ̀lẹ̀ <laughs> tí ń balẹ̀ extra tire ṣé tó bá jò ṣé mi máa pè é pé kí a bá gbé táyà wá ni ẹ̀ẹ́dẹ́jẹ́ máa ń lọ. wọ́n máa rọrùn sọ. ṣòkòtò lẹ́fà lẹ́gbẹ̀ẹ́ tó ń ságì yìí ṣé lẹ́nu iṣẹ́ bọ́ṣẹ́ ń pé torí pé inú igbó ni wọ́n wà mo ń bọ̀ láti Ìbàdàn wá sí Abẹ́òkúta ọjọ́ yẹn mo program kan pẹ̀lú Alhaji Sefi Alao mo wá ń bọ̀ inú igbó wọ́n ń pe àdúgbò yẹn ní Ọdẹ́dá ẹ n tó tọ́lọ́ àwọn ọlọ́pàá tó tiẹ̀ máa ń wà lọ́nà inú igbó yẹn nǹkan tó wù wọn làwọn tiẹ̀ máa ń ṣe àwọn bìlíìpù ọ́fíìsì àwọn nínú igbó yẹn mo ní bẹ́lí tilẹ̀ túlẹ̀ bí ẹni tó fẹ́ bí ẹni tó fẹ́ lọ gbá bọ́ọ̀lù yìí ṣòkòtò ti fẹ́ mọ jábọ́ ẹ mójútó ṣòkòtò ti gan tó fẹ́ jábọ́ extra tire ti walẹ̀ yìí ń béèrè iṣẹ́ mi ni mò ń ṣe pé ló wá dọ̀tí in fact èèyàn arọ́lọ́pàá mi gbà mí ẹ ní fẹ́ ẹ ní fẹ́ dúró fún wọn torí ẹ máa rò kó lè ní wọn àti rí olè tó ń wọṣọ ọlọ́pàá bó ní ọ̀rọ̀ nàìjíríà ṣe wá rí báyìí torí ọlọ́run. káláwa náà sí láfíríkà ni a máa sọ pé nàìjíríà nìkan ni ebi gánà làwa náà wá yìí mo ti ní ẹ̀kan tá pẹ̀lú àwọn ọlọ́pàá gánà rí several times ó máa máa bá yín sọ̀rọ̀ ní bí ọmọlúàbí ni àfiwọ́ tó bá sọ pé ó fẹ́ wùwà ẹran wọ́n wá treat ẹ bí ọmọ ẹran kẹ́dẹ̀ tó treat ẹ bí ọmọ ẹran wọ́n wá gbé ẹ lọ sí department àwọn tó máa treat ẹ bẹ́ẹ̀ kì í tó wá ṣe. Mm, pé department tàwọn òkè ń treat ẹ bí ọmọ ẹran. àwọn òkè ń treat yẹn bẹ́ẹ̀. òbí wa wò ni pé ìwọ tó bá jẹ́ ẹranko àwọn ní ẹranko náà nínú ọlọ́pàá àmúlẹ̀ nìkan tó jọmọ nàìjíríà tó jẹ́ pé alhaji olóhùn drive lọlé ó dẹ̀ ti rẹun òun dẹ̀ park sẹ́gbẹ̀ẹ́ express ní àtìmọ̀tò olóhùn dẹ̀ park síbẹ̀ níbi ilé epo òun dẹ̀ wind up òun dẹ̀ sùn sínú mọ́tò ó láwọn ọlọ́pàá dèdè òun dẹ̀ park sẹ́gbẹ̀ẹ́ òun ipò dẹ̀ kànlẹ̀ kúkú ti sùn lọ́gán hmm. ó ní wọ́n ti fẹ́ fọ́ gíláàsì gan bóyá òun ti kú sínú mọ́tò ni bọ̀ lọ́kìlì òun dìde òun sílẹ̀kùn òun ní àkílódé òun ń kùn mí ni wọ́n á sọ pé à ó rẹ̀ ọ́ pé orúnkún ni wọ́n ní à ipò tẹ̀ sọ pé ó rẹ̀ ò ní pé ó tiẹ̀ try tí ó lọ drive kankan ipò sọ fún wọn pé à kó drive wọ ilé epo kó dẹ̀ wind down torí àwọn filling station ṣiṣẹ́ twenty four hours nígbà tó wọ́n ṣe wind up hmm. nǹkan mi tún lè ṣẹlẹ̀ sí i nígbà tó wá sọ fún mi mo wá mírí kan lẹ̀ pé à hmm. lóṣogbo òròkì <laughs> tí mo wà bẹ́ẹ̀ ni tẹ̀sí brand lálẹ́ ọjọ́ around ten lásán àwọn ọlọ́pàá ti hàn razi wa ipe bò láti ń bọ̀ ìbò là ń lọ by this time. ọlọ́pàá. wọ́n dẹ̀ ń search wa bí ẹni pé olè ni wọ́n ń search wọ́n rí kankan lára wa wọ́n dẹ̀ tún béèrè lọ́wọ́ oní ọwọ́ ara wọn pé àwọn ò mind àwọn ò clear nípa wa láfíà tẹ́ ẹ ti search wa. ẹ jẹ́ àwọn nǹkan táwọn ará lè máa sọ plus two three three five seven eight four eight two nine eight zero plus two three three five seven eight four eight two nine eight zero whatsapp kò nìkan ní ṣá ẹ lọ ẹ kúrò lẹ́wọ̀ àbọ̀sàn o hello ẹ kúrò lẹ́ ẹ màmá kúrò lẹ́. ẹ kúrò lẹ́ńbẹ́ o. yes yes ma. ṣé ẹ ń gbọ́ wa. à ń gbọ́ ṣé orí ètò bẹ́ẹ̀ ni orí ètò pe orí ètò lélẹ́yìí. orí ètò wa sọ̀rọ̀ díye ti wà lórí ètò. ok takuntakun aláàjì. ẹ ṣe ẹ fóònù yìí tẹ máa ń gbé sọ́wọ́ yẹn ṣé kí n máa ń ròyìn lọ́wọ́ ni mo ní bóyá lè wá nǹkan tó tó stand tẹlẹ máa gbé sí ẹ bóyá sẹfóònù yẹn àbí. ẹ ṣeun ẹ ṣeun good idea ni. so fóònù yẹn bẹ ṣe ń gbé sọ́wọ́ ah, ṣe takuntakun lẹ ṣe wá nǹkan tó dúró bí ẹ ṣe ń sọ̀rọ̀ sí nǹkan tẹ ẹ sọ̀rọ̀ sí yẹn. yes ma máa gbé sí. yes ma. ṣé yín bẹ́ẹ̀ ẹyẹ ẹjọ ẹwà yẹn ṣe so ẹ kàn máa fọ ẹnu sọ̀rọ̀ lásán ni fóònù yẹn ṣó yé yín. ó yé mi mà ó yé mi mà ẹ ṣé mà. ẹ kú gan-an a máa fún ṣe sáyé bọ̀bọ̀. ẹ ṣé mà so mo lọ sórí eh, youtube mo ń gbọ́ yín lórí youtube mo rí pé fifteen minutes ago náà ti bẹ̀rẹ̀ show yẹn so mo mo kàn tún ní kí n lọ sórí rédíò ni mo rí pé ti bẹ̀rẹ̀ lórí rédíò tó pé new york lèmi ti ń pè. ok ma ok ma. máa ń target láti rí pé mo rí live yẹn lórí rédíò. ẹ ṣe mọ́ mi ẹ ṣe mọ́. ẹ kú iṣẹ́ takuntakun. nǹkan tó kù tá a máa máa sọ ọ́ sí ni pé gbogbo ilé tá à sọ yìí ó rà pé à ń tún sọ à ń tún sọ ẹ̀ autopsy yẹn ni ká máa tẹnu mọ́ nígbà táwọn yẹn dẹ̀ kò tí ì jáde autopsy DNA nǹkan méjì yẹn ní hmm. ká máa tẹnu mọ́ autopsy ká máa pariwo autopsy agbógbó àlàyé tá à ń ṣe yẹn repetition à ń gbé síbi yòómi ṣe lé yòómi ṣe tán nǹkan méjì yẹn ló kù autopsy DNA. Hmm. Hmm. kan ṣe é a lè máa jókòó sórí Mohbad Mohbad títí lórí ètò. bẹ́ẹ̀ni adela aláti gbọ́ ibo lọ́rọ̀ yẹn fẹ́ẹ́ já sí ká lè move on. ká lè move on ká lè ṣe nǹkan míì ohun nǹkan kan ló wà láyé tá máa jókòó tá máa tẹ̀ bàtì. autopsy DNA àwọn ìjọba ọlọ́run ọ̀rọ̀ tọ́ sí ṣe ókè ọjọ́ tẹ bá ríṣẹ́ sọ fún wa bóyá ipá àlàmà máa gbógun tiwọn bóyá wọ́n dẹ̀ ti rí bóyá wọn ò tẹ̀ gbé lọ àmọ́. Hmm. ọlọ́run lórí gbogbo nǹkan tá a rí àwọn èèyàn kan gbìyànjú ni gbogbo nǹkan tó ṣẹlẹ̀ nílé Mohbad yẹn ọlọ́run rí gbogbo ẹ̀ ó clear àwọn tó wà ń bẹ̀ tó bá pè yẹn láti fẹ́ kó kó wọn kó kó wọn àwọn lórí àṣírí bẹ̀ ní bíbá wọ́n máa gbé owó lérí information ni owó tó tóbi ẹni yẹn wá rọra ṣòfófó wọ́n ní ọ̀rìn sọrúkọ ẹ̀ jáde o wọ́n bá gbówó tó tóbi lé lórí ẹ tó bá ní information kan tó pa Mohbad kó wá sọ fún wa owó báyìí ló máa gbà. wọ́n dẹ̀ máa fún lówó yẹn. nígbà táwọn tó wà ń bẹ̀ yẹn tó bu àṣírí yẹn tó náà ní sọ dàrósà wùmí àdúrà wọ́n sì mọ̀ ṣọ̀kan wọn làwọn ò ní sọ̀rọ̀ ìjàdá kan pariwo ẹni ó yẹ kó kó wọn ni. arrest them now these are the people that did the sin arrest them now nǹkan máa pariwo. Hmm. báwo ló ṣe fi iṣu ọbẹ̀ iṣu ẹ̀yìn bu ẹ̀yìn báwo ló ṣe sún pòwe yẹn ó sú èmi o a lè jókòó tẹ́lẹ̀ lọ títí ọdún tó máa a tún máa dé june ọdún àmì ọdún tó máa lọ lórí ọ̀rọ̀ yìí. Hmm. autopsy dna arrest eh, dàrósà arrest wùmí arrest àdúrà right now. Hmm. àwọn olówó àbẹ yẹn àwọn mẹ́ta yẹn wọ́n bu àṣírí yẹn wọ́n ní rárá àwọn ò ní sọ̀rọ̀ ìgbà tó bá gbé gbóná fún wọn tó arrest wọn ọlọ́pàá láti kó wọn bá ṣe pariwo tó fi lọ wọ́ọ̀kù mọ̀ bá kọ́ gbé àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn. Mm. alájì ẹ gan ni o ayé bọ̀bọ̀ ẹ kú ètò. ẹ ṣe mọ́ mi ẹ ṣe mọ́ mi. hello hello ẹ kúrọ̀lẹ́ o hello sir ẹ kúrọ̀lẹ́ sir. ẹ kúrọ̀lẹ́ o. ẹ kúrọ̀lẹ́ sir ẹ ra sir. ẹ ṣeun sir ẹ bá wa dá sí i ní ṣókí kó má gùn jù torí àsìkò. ok sir ok sir olúwa ṣe olórúkọ tèmi láti àgbègbè. látàgbègbè. òtítà láti pè òtítà láti pè láti jẹ ẹ̀kọ́ mi ò kì í ráyè ẹ̀ ń tà ṣùgbọ́n mi ò mọ táṣẹ̀ máa bẹ̀rẹ̀ program wọ́n tẹ̀ lọ́pẹ́ kíkọ́ tẹ̀ wọlé sí rédíò ní ilé ọ̀sán yìí pé hmm. ní lọ́ọ̀sì ẹ̀ nìyẹn ṣá. ẹ ṣeun. báyìí rẹ̀ ká máa fi àkókò tó kù gbà lórí ọ̀rọ̀ Mohbad yẹn sà jẹ́rì láti ilẹ̀ ni wọ́n ti fi ọ̀rọ̀ yẹn wọ́lẹ̀ láti ilẹ̀ ní from fifteen ní tọ́sí fẹ́ bẹ̀rẹ̀ information wọn yẹn ìgbà yẹn gangan náà ti fi ọ̀rọ̀ yẹn wọ́lẹ̀ because àwọn ọlọ́pàá wa lọ́lọ́pàá Nàìjíríà because tó bá jẹ́ àwọn ọlọ́pàá Nàìjíríà first of all wọ́n fi lọ wú ọmọ yẹn láti inú ilẹ̀ but wọ́n máa rí fresh blood yẹn náà alọ́pàá kọ̀ọ̀kan fún àwọn ọ̀tọ̀ lọ́wọ́ wọ́n ṣáà rí fresh blood yẹn ibi fresh blood yẹn ọgọ́gọ́ ẹ̀rọ ẹ̀kọ́ ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìbẹ̀rẹ̀ ẹ̀kọ́ ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìgbà ẹ̀rọ ẹ̀kọ́ ti ṣẹ̀ṣẹ̀ ara wọn ẹ̀dá ikú ní ẹ̀jẹ̀ ti lè jáde látara ọ̀gbìn so because kò ṣe pé ó ń pọ ẹ̀jẹ̀ púpọ̀ tó kù kò ṣe pé ẹni tì ń wá kù sí so èkí ló wá ló pa ẹ̀jẹ̀ tó lè jẹ́ jíjáde wá so after that ó yẹ báyọ̀ ló ṣe máa mọ bó ṣe máa rẹ́sà ọdún wà nílé pẹ̀lú ẹ̀dá yẹn kó tó di pé wọ́n fi ṣẹ̀ máa bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ lórí àwọn tó bá jáde lọ sí ìsàkọ́ tó ní nàìjíríà rẹ̀ àwọn tó wà pẹ̀lú ọ̀gbìn tó ti ní nàìjíríà ó yẹ kó ti àárẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ orí wọn kan ló yẹ kó ti bẹ̀rẹ̀ information but wọ́n rí wọn ò fẹ́ gba bẹ̀ lọ because wọ́n ti mọ ọkọ tó ṣẹlẹ̀ because wọ́n ti wọ́n ti ó kun everything fún wọn ṣẹlẹ̀ rí ìgbà tí bàbá Mohbad tó tẹ̀lé wọn lọ tán lọ lọ sí mọ ẹ police station tán lọ make report tán fẹ́ gba police report yẹn nígbà tí wọ́n nígbà ló ṣàtẹ̀lé wọn ó ti wọ́n fún kọ́tí gẹ́gẹ́ bí kọ́míṣọ́ tó lè gbọ́ wọ́n ní dàrẹ́ṣà dàrọ́ṣà ò sì ní wọlé dàrẹ́ṣà wà pa. ọkùnrin pọ̀ yẹn lọ́kọ́ information yẹn wọ́n lọ́lọ́pàá kan wá jáde ọlọ́pàá kan wá ní kí ló kí ló ṣẹlẹ̀ wọ́n ní ọmọ fún wọn ní police report kí ní kọ̀tùkọ̀ á ní wọn nínú ọkọ̀ sílẹ̀ kọ́sílẹ̀ kọ́sílẹ̀. ẹ ẹ ó dọ̀ mà ẹ ó dọ̀ mà ẹnìkan wà lórí kọ ẹ ó dọ̀ mà ó yá mú gbọ́ mú gbọ́ ẹ má bọ̀rọ̀ ìlọ́gbìn no ẹ ó dọ̀ mà ẹ̀yin ẹ ó dọ̀ mà ẹnìkan wà lórí kọ. Okay. Ah. Okay. ó rẹ̀ pé network ti nàìjíríà ti nàìjíríà ti tẹríba fún amẹ́ríkà nìyẹn o ẹ̀lú ẹ̀ kúrò ní mà. ẹ káàtó àbẹ kúrò lẹ aláàjì ẹ takuntakun o ọlọ́run a máa ràn yín ṣe o àmì mà ọlọ́run a máa fi ọgbọ́n àti ìmọ̀ àti òye kún gbogbo iṣẹ́ tẹ́ ṣe o ẹ wo aláǹtí àkọ́kọ́ tèmi máa pè nìyí o èmi tó pẹ́ lórí ọ̀dà amẹ́ríkà o mo send message rẹ̀ nǹkan tí mo fẹ́ sọ ni pé aláǹtí ṣe rí ọ̀rọ̀ wípé wọ́n fẹ́ wù mí yẹn nǹkan tèmi rí sí wípé wù mí ló fẹ́ ara ẹ̀ ló gbéra ẹ̀ níyàwó tó lóun làkáǹtì wà lọ́wọ́ ẹ̀ òun lọ everything òun ló plant everything ló plan ẹ̀kan tó débẹ̀ Mohbad kápò wọn kankan he's under influence wọ́n ti wọ́n ti ṣáàmẹ̀ sọ̀rọ̀ pé ó sanwó orí ẹ̀ òun ló sanwó orí rẹ̀ tóun ló lákàntì òun ló ní access owó yẹn wọ́n tó fi lè tó fi lè fúlù àwọn parents ọmọ tí wọn ò mọ̀ pé wọ́n lọ ṣe engagement ni sọ̀rọ̀ pé bóyá Mohbad engage sanwó orí òun ló sanwó orí rẹ̀ bébí ṣe rí ni aláàjù. Hmm. ìyẹn number one ṣé wàá ní number two ẹni tó sọ pé fẹ́ adopt Mohbad nǹkan tèmi rí ní tèmi ni wípé wọ́n ń tà láti provoke baba Mohbad kán sọ̀rọ̀ burúkú àbí kán ṣe pé àbí nǹkan kan wọ́n á wá edit kìíní yẹn fún nǹkan míì. Hmm. bẹ́ẹ̀ni ṣe rí nìyẹn o tó dá pé èmi náà sọ ọ̀rọ̀ bẹ́ẹ̀ fún inú ilé fi mi kí n ṣe pèsè nìyẹn àbí nǹkan kan. wá wá òdì wá wá òdì ìpìtẹ́ iṣẹ́ yẹn. wọ́n á fi gbé nǹkan bébì ṣe rí nìyẹn o torí kí ni yóò possible wọ́n ṣà ń gẹ́ wọ́n wá mí láti gẹ́ ti bàbá Mohbad láti sọ̀rọ̀ burúkú àti láti bínú wọ́n wá edit ẹ̀ fún nǹkan mi tó fẹ́ fi lò wọ́n lè sọ pé ohun mi ló bá sọ̀rọ̀ kán kán interview mi kán wá má jẹ ẹ̀ pọ̀. bẹ́ẹ̀ mi ṣe rí nìyẹn o aláàjì yẹn tọrọ ìyàwó yẹn mú tiẹ̀ ojoojúmọ́ ló wá sí mi lọ́kàn pé kán sọ pé Mohbad sanwó orí ẹ̀ òun ló sanwó orí ààrẹ hmm. ó manipulate bọ̀bọ̀ yẹn ni wọ́n lóògùn fún ni ìgbéyàwó ilẹ̀ yorùbá tí bàbá àti màmá ọba fi ọwọ́ sí iṣẹ́ ìgbéyàwó òun ló set mm. everything up fúnra rẹ̀ òun ló fẹ́ rẹ̀ mm. bẹ́ẹ̀ mi ṣe rí nìyẹn wà lẹ́yìn tẹ́mi ní kébì sọ nìyẹn o. ẹ ṣe mọ ẹ ṣe mọ mi ẹ ṣe mọ. òkè ọlọ́run máa fún yín ṣe o. Mm. àmì o àmì. adúgbò náà gbogbo ẹ̀yin fáǹsì wa tó jẹ́ pé ẹ̀ ń tẹ̀lé wa ayé gbẹ̀ngbẹ̀ ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ yìí ó ní agbára o wọ́n ní ọ̀rọ̀ tó bá ti ń ju ẹkún lọ àfi kéèyàn fi rẹ́rìn lẹ́fí máa rẹ́rìn lómìnira pé tó bá ní problem báyìí á wá máa rẹ́rìn ẹ̀rín tó ń rìn àwọn èèyàn wá máa béèrè pé ṣé kò ṣe pé ẹni ti ní mẹ́ńtà kò kúkú ní mẹ́ńtà kò ní mẹ́ńtà nítorí ọ̀rọ̀ náà ni pé ọ̀nà tí òun lè gbà láti fi múnú ara òun dùn ni pé kó ọ̀rọ̀ tó bá ti ju ẹkún lọ ẹ̀rín ni wọ́n máa fi irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ wọ́n máa fi rẹ́rìn ni ẹ ló mà. ẹ ló mà oúnjẹ àpò. ẹ kúrò lẹ máa. ẹ kíní yẹn ò tí ó hàngì ni irọ́ kíní yẹn hàngì. ẹ o ó dàgbò ti clear báyìí ẹ ẹ ó ti clear báyìí ma ó ti clear báyìí ma. yẹ kúrọ̀lẹ̀ ẹ ṣe apiki sáré bá yín dá sí ni mí ní waste time ni. yes ma mọ́ mi yé bá wa dá sí. first of all yeah, lórí ọ̀rọ̀ Mohbad adoption tí wọ́n náà fẹ́ ṣe fẹ́ tó ti kú. bẹ́ẹ̀ni. ẹ kí bàbá Mohbad má fall for it. Hmm. ṣẹ́rí àwọn tí wọ́n wà lábẹ́ gbogbo àwọn náà ló yẹ play game yẹn pẹ̀lú ẹ̀. Hmm. mo sọ fún yín tipẹ́tipẹ́ wọ́n rán àwọn èèyàn síta rẹpẹtẹ ni kọ́ máa ṣe oríṣiríṣi inú wọn gan ń pè wọnú iṣẹ́ òyìn inú wọn irú wọn máa lọ bá bàbá Mohbad irú wọn gan máa fẹ́ bá bàbá Mohbad ṣọ̀rẹ́ gbogbo ẹ̀ plan work ní hmm. because bàbá Mohbad nìkan òun ló wà láàárín wọn àti òkú Mohbad tó ti yẹ yín sìn tó wọ́n fẹ́ every ọ̀nà ló máa fẹ́ fi silence àbí kan ṣàmú kúrò lọ́nà ṣà so kó má fọ́ fọ́rí kó má tiẹ̀ bá wọn sọ̀rọ̀ lórí fóònù because bí ẹni tó pè ìṣáájú ń sìn yẹn wọ́n lè fẹ́ edit nǹkan tó bá sọ kán gbé sórí nǹkan míì kán ní nǹkan tó sọ nìyẹn àwọn people they are desperate kò sí nǹkan tó lè ṣe tó ti yẹ yín sìn. bẹ́ẹ̀ni ma bẹ́ẹ̀ni ma. yà jẹ nọ́mbà two tí mo fẹ́ sọ nǹkan tó fẹ́ sọ bẹ́ẹ̀ mama díẹ̀ díẹ̀ ní ìpẹ ọ̀rọ̀ Sanwó-Olú táwọn èèyàn ń blame Sanwó-Olú yeah because he's the governor of uh, Lagos State. Lagos State tẹ bá wo lọ́ọ̀ nàìjíríà lọ́ọ̀ èkó dáadáa ẹ ṣe rí ọwọ́ ẹ̀ is cupped that means ọwọ́ ẹ̀ wọ́n kà sẹ́yìn ẹ̀ ni because àwọn sáànù ti àwọn ọmọ sáànù bíi Fálànà wà involved tó bá wọnú kéèsì yẹn ṣùgbọ́n wọ́n lè sú ẹ̀ pé ó put thumb on the scale wọ́n try láti manipulate case yẹn because he's an executive governor ṣe rí ẹ gbọ́dọ̀ gbé lọ́ọ̀yà wọlé ok ẹyin lẹ́tí ẹ̀rọ mi létí ayé ẹ̀rọ mi létí ká gbé ẹ̀ barista ọjà ọmọ wa sórí ètò yìí mm, yorùbá lọ́ọ̀yà tá a ní níbí ká gbé wọn wá òótọ́ ni. for party ti governor gbọ́dọ̀ take in the situation because àwọn èèyàn wà emotionally driven I understand but èmi mọ̀ bí lọ́ọ̀ ṣe máa ń play out nípa àwòkọ́ báyìí gọ́fúnà gbọ́dọ̀ wà tún ìbọn because kò gbọ́dọ̀ fi influence yẹ torí kéèsì kò kàn much like that but because àwa èèyàn wa bá ṣe máa ń you know anyway that is that. Mm. Then, ọ̀rọ̀ Fálànà ṣẹ́gun Fálànà wà involved Fálànà gan lè petition Sanwó-Olú and make sure pé kò get involved because àwọn Fálànà gan ní right inú kéèsì yìí ju gọ́vnà Sanwó-Olú lọ but ẹgbẹ́ lọ́ọ̀yà yẹn wá tó dáa lè wá ṣàlàyé fáwọn èèyàn wa. ok mọ́mí a máa ṣe bẹ́ẹ̀. then ẹjọ uh, kí sáré mú kan ṣe rí ọ̀rọ̀ Davido àti kidney ẹ má discount yẹn o ẹ má discount case yẹn o because there was èmi gan ọ̀fẹ́ sọ tó mọ̀ ṣe pàdé ẹ ra gbèsè ẹgbẹ́ kan because ṣe máa wá sáyé èdè. ó sì máa padà wá. ó wà ní Davido ó look like ó ní kidney problem ṣé mo táwọn èèyàn tó máa ní kidney wọn máa ń fẹ́ máa wú díẹ̀ báyìí kẹ́nyà ní investigative journalist nàìjíríà tá a bá ní wọ́n á ti lọ investigate pé nǹkan tọ́mọ yẹn sọ ṣé Davido tẹ̀lé wọn lọ UK gbà tọ́mọ yẹn lọ sí UK ṣé wọ́n ṣe kidney transplant ṣe ní six weeks lọ fi recover from kidney transplant téèyàn bá ní six weeks àtúntò wájú àwọn ọmọ kékeré four weeks gan wọ́n lè wà òkè bẹ̀tọ́ bá lọ mú tí ọmọ yẹn bá ní méjì ṣe pé méjì méjì lèèyàn ní tí ìkan ìkan dájú ẹyọ kan lọ tọ́ lọ yọ èyí tó dánú ẹ̀ tí ó ti yẹ yín sìn tó fi èyí tí ò dáa tí ò function dáadáa sílẹ̀ ń bẹ̀ fún ó lè affect ẹ̀ kó máa yẹn omi yẹn omi sọ pé yẹn ló pa ọbẹ̀ wọ́n gun àwọn èèyàn sọ pé wọ́n gun ni so mo kàn ní kẹkọọ ra mú yẹn sẹ́gbẹ̀ owó kàmọ ká fi sẹ́gbẹ̀ kan ẹ má discount ẹ yà ẹ má discount ẹ totally kò sí nǹkan táwọn èèyàn wá ṣe ṣe dẹ̀rí UK kínní ni hub ni fún kidney transfer kidney mecca táwọn èèyàn máa ń lọ different different èyí àwọn àwọn eastern europe àwọn different different ìbáraẹni eh, sọ different different countries wà tẹ́ pé wọ́n máa lọ ṣe legal kidney tó bá ti mú hmm. ẹni wọn dání bí pé wọ́n mú àwọn kan ní london tó pé yẹn jẹ́ ní london ni ṣé tó bá lọ sí other area àwọn abúlé abúlé yẹn tó lọ ṣe tọ́tí mẹ́ni yín dání láti nàìjíríà wá tẹ lọ transfer àti lẹyọ rẹ kidney ẹ̀ kò sí kò ní kẹ́kọ̀ọ́ àwọn èèyàn ní yẹmọ kò ní gain attention bíi ti irú Ekweremadu Ekweremadu mm, àti pé torí pé ọmọ tán mú lọ yẹn torí pé ọmọ tán mú lọ yẹn ló pariwo jáde ló tiẹ̀ tó fa títí yẹn. yes yes tó bá drug Mohbad ẹ̀tọ́ ń fún ní drug tó mu drug tó bá ti mu drug tó ti wà á nílé mi kan òun wọ́n bá dẹ̀ yọ kidney gan gan òní wọ́n kọ́ yọ kidney tó bá dẹ̀ yọ ọ́ kàn máa dẹ̀ sọ pé àwọn ará ẹ̀ ò gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn làwọn èèyàn lè lo plan so ẹ má ẹ má discount yẹn rárá ẹ̀rọ amúṣẹ́gbẹ̀ẹ́ kan ní àní bẹ́ẹ̀ ni àdẹ̀ni bẹ́ẹ̀ kọ́ ah, àdẹ̀ni bẹ́ẹ̀ kọ́ yes so that is that so mo kàn ní kẹ ẹ ṣe gan ni ẹ ṣe ẹ ṣe mọ mi ẹ ṣe mọ mi ẹ ṣe gan ni ẹ ṣe gan. ẹ máa kúrò lẹ ẹ máa ṣe o ẹ kúrò lẹ sà. ẹ kúrò lẹ sà o. yes sà. ẹ̀rọ àṣà kù iṣẹ́ ni sà. ẹ wo àwa rèé o. ẹ ẹ jẹ́ kí n kàn ra dá sínú ọ̀rọ̀ yẹn díẹ̀ ṣe rí ọ̀rọ̀ tẹ́ kàn mú wá ní ọwọ́ ọ̀rọ̀ lẹ̀ bẹ́ẹ̀ ṣe dànù lé ọ̀rọ̀ yẹn àtẹ̀yìn àti àyíbọ̀bọ̀ omi kan dànù ní ojú mi ni kí ló fà á tómi tún fi bẹ̀rẹ̀ sí dànù ní ojú mi tí mo bẹ̀rẹ̀ sí fi sunkún ṣe rí ọjọ́ tó padà lọ tó ń lọ kú òkú ọmọ yẹn ẹ wọnú àpò tó ń gbé Mohbad body sí ní ọjọ́ yẹn ẹ̀jẹ̀ máa ń kán lẹ̀. ẹ̀jẹ̀ ń kán. ẹ̀jẹ̀ ń kán tẹ bá wo fídíò ah. ọjọ́ tó ń lọ padà. ẹ̀jẹ̀ ń kán kè. ọjọ́ tó ń lọ padà hu òkú ọmọ yẹn tọ́nà fẹ́ lọ ṣe ọ́tọ́sì. ó kí ní àpò kan báyìí tí wọ́n fi gbé ọmọ yẹn tán fi gbé tán fà lọ ẹ̀jẹ̀ nǹkan èkejì tí mo fẹ́ jẹ́ kó yé ni pé a ti sọ náà rí ẹ wo ọjọ́ kan tẹ́ ẹ sọ̀rọ̀ ọmọ yẹn pẹ̀lú gbogbo ohun tí ọmọ yẹn ti pass through. thank you Hmm. Network Nigeria ní ó kúrò ọ̀rọ̀ tí wọ́n rẹ̀ sọ yẹn hello ẹ kúrò lẹ́kàlẹ́ o. ẹ ká lẹ́ aláàjì. ẹ mà ṣeun Mr Ibrahim kọ́ yìí. ibro ni o. Mr Ibro Malaika. ṣe rí ẹ̀ náà máa mọ̀ bóyá ẹnu ẹ̀ àbí mú ẹ̀ àbójú ẹ̀ lẹ̀jẹ̀ ti ń jáde iṣẹ́ rí autopsy gangan ló lè sọ nítorí lè mú ẹ̀jẹ̀ ẹ débẹ̀ àwọn pípẹ́ tẹ̀ ti mọ̀ torí ẹ̀ ni wọ́n ti fẹ́ release result autopsy yẹn ìjọba Èkó Sanwó-Olú commissioner of police Lagos state ẹ̀ ń tọ̀ wá jẹ́ ní àdẹ̀nígbà Sanwó-Olú commissioner of police Lagos state ẹ̀ ń tọ̀ wá jẹ́ ní àdẹ̀nígbà o ànígbà ànígbà ẹ̀ ń tó wàá jẹ ní ẹtí mọ́ tó ṣẹlẹ̀ ẹ̀ fẹ́ ká mọ̀ ẹ fẹ́ dọwọ́ bò ni tẹ́ ẹ bá lẹ́ ẹ fẹ́ dọwọ́ bò ní tẹ́ ẹ máa fi dí àpọ̀ gan ọmọ yín á lọ sí i àṣepè fún yín o ọlọ́run ló mọ ẹjọ́ tó máa da yín komisanna of police Lagos state Sanwó-Olú Sanwó-Olú ẹ fọwọ́ Mohbad justice for Mohbad ìfàlẹ̀ jù ẹ jẹ́ ká rókòdo ọ̀rọ̀ ẹ̀yin lẹ́ bò komisanna police Lagos state là ń pariwo àdẹ̀ ní sinmi àfi tẹ́ bá fún wa lókù ẹ ti mọ̀tútù autopsy afẹ́rí afẹ́rí DNA àwọn màmá mi ti ní ká máa pariwo bẹ́ẹ̀ autopsy afẹ́rí autopsy result ẹ ti dé ní ẹ̀dùn ó ti tó sùn mélòó báyìí how long láti ń dúró àti bí ìrí kankan. ìkànnì gbogbo àwọn ológo nàìjà fẹ́ máa ń sá kúrò lòótọ́ ẹ wá fẹ́ kékeré nàìjà kún kẹ́kọ́ akọ ẹ̀yìn ìkà níbẹ̀ kókó ẹ̀yìn ìkà ní kẹ́kọ́ ẹ máa fi ìkà ẹ tún máa fi kàkàrà yín ìkànnì ìkànnì alájì hmm? jẹ́rí ká a máa gbọ́dọ̀ máa pariwo kí wọ́n mọ̀ ariwo yẹn kò sófin kò sófin tó di ariwo. ṣeun. ẹ tí wọn bá ṣe tó tọ́ àti tó yẹ ṣe rí ní àwọn tó ẹgbẹ́ wọn àrẹ́sì wọn àrẹ́sì ẹ̀ ń jẹ wọ́n mu wọ́n sùn ní ìsìn gẹ́gẹ́ báyìí bẹ́ẹ̀ ṣe máa ń sọ látẹ̀yìnwá dàrúsà wumi àdúrà inú sẹ́ẹ̀lì ẹ̀kọ́ wà báyìí kó àrẹ́sì àrẹ́sì ẹ̀ náà àrẹ́sì wumi àrẹ́sì àwùsà àrẹ́sì àdúrà kó àrẹ́sì wọn ni ṣẹ́rí ṣẹ́rí ọlọ́run gbọ́ ẹni tó bá ti lọ sàgbákò ìyàwó bíi Wùmí kò wulẹ̀ nídìí ọ̀tá mọ́ o àbútó sàgbákò fámìlì ẹ̀yìn lọ bíi ńlọ àwọn fámìlì Wùmí kò nídìí ọ̀tá mọ́ o àwọn ọ̀tá ẹ̀ ti tó fún lọ́tà tí wọ́n padà nù. <laughs> kó náà kó má jẹ́ kí ọmọ wa kó sàgbákò rọ àwọn ìdílé bẹ́ẹ̀ yẹn kó náà kó tọ́ ọkọ wa já máa parọ́ tí wọ́n lé tí wọ́n á gbọ́. ó dà ayé bàbá mo kí yín o àti àtúfẹ́. ẹ kí yín. ẹ ṣeun. yes sir. ẹ kú ẹ sà. ẹ kú ẹ sà ẹ kú ẹ sà yes sir. ẹ jẹ pé kùnà o. ẹ wo àwa o. ẹ jẹ àwa àyíkọ àwa àti àṣà àti eléyìí náà àgbọ̀n àgbọ̀n àti ẹ̀jẹ̀ wọn lọ́dọ̀ bíbá yìí o ẹ ṣe kí wọn ni o. ó ní olóró ti ti àwọn èèyàn dá sí mi ní kí n dá sí bẹ́ẹ̀. ẹ ṣe sà. ṣe yàrá fọlọ́nà yẹn ti ṣe yàrá fọlọ́nà yẹn nàmbà one ó dà pé a máa ní eh, kò ní ìdíkẹ́ bóyá pé gbogbo àti owó kó máa kàn sí kó máa mú lọ bẹ́ẹ̀ gbẹ̀dì nǹkan tí ò dòdà ẹ̀ka ọ̀nà ọmọ ìpẹ̀lẹ́ tọ́lọ àti wọ́n wà ní irú kọ́ńpì àwọn kọ́ńpì àwọn tíkìsì bàbá kọ́ńpì àwọn tíkìsì bàbá eh, bàbá Mohbad tọ́lọ bá wà tíkìsì bàbá Mohbad fún àdìmọ̀ òwúrú abẹ́ yẹn ẹ̀ka ọ̀nà díẹ̀ àti eh, ọjọ́ ọjọ́ nǹkan tó ṣe ó wà important tí wọ́n bá ṣe àwọn méjèèjì yìí ọ̀pẹ̀ díẹ̀ ni lọ́gán ó wà important tó tẹ́ ìfisọ́ọ̀lì ǹjẹ́ kó má pé kẹ́lẹ́tì kẹ́lẹ́tì wà ní kọ́bọ̀dù mi ọ̀rọ̀ mi ò kò wá sí fún wọn so that the mother boy ṣe di ẹ ẹ bàbá rẹ wà lọ́kọ̀ ọ̀fẹ́ ti kọ́ lọ sí DNA so ó ṣe sọ yìí pé bàtírù ni tó ń búyà bá Mohbad ó wà ó gbọ́ ọdún pẹ̀lú sínú àbúráyà ni láàpá sọ kékeré bá fẹ́ ṣé máa ní kéèsì pẹ̀lú ẹ tó bá ní kéèsì ẹni tí tẹ́ bá ní láàpá sọ kẹ́ẹ̀ máa sọ ọ̀dì is èmi dẹ̀ ti bẹ́ẹ̀ yẹn èmi èmi ibi tí àwọn èèyàn gbé kalẹ̀ pé kí kí kí n ti jòkó ara kó ọ̀nà gba lọ́yà tí wọ́n kún àkáǹtì ó dà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àwọn tí wọ́n tí wọ́n dọ́kọ̀ àwọn bí olórí social media yẹn ẹ má kólú wọn bẹ́ẹ̀ lọ́ní sí tí wọ́n bẹ́ẹ̀ ṣe sọ bẹ́ẹ̀ yẹn gbogbo fóòtù nípa ẹ̀kọ́ rẹ̀ yẹn ó wà important bá rẹ̀ tẹ̀ á help bàbá bàbá so á lè wọ́n ṣe pẹ̀lú wúlò àjọ ìwádìí náà bá jẹ́ hmm. bàbá bá náà tó fáwọn ní ẹ̀gbọ́n ní abroad àgbẹ̀gbẹ̀ àkọ́bí ó lè lórí ọ̀dà pàtó mi wọ́n sọ pé bàbá yẹn tó ẹni yẹn kò ń ṣe ẹ̀gbọ́n kì í ṣe rí gbọ́n bàbá Mohbad àwọn pípù tí wọ́n wà wọ́n tẹ̀sẹ̀ wọlé káàkiri àwọn àwọn Fálànà àti ìmí wọ́n tẹ̀sẹ̀ àwọn káàkiri àwọn bọ́ọ̀sì àti ìgbẹ́ tí wọ́n sọ pé látọ̀ níta tó ń kiri kún ókè kiri tọ́ bẹ́ẹ̀ tó lọ lọ fún ẹnìkan tó wọn lọ fún ẹnìkan lówó yẹn tó wọn ẹ ẹ lówó èyí àwọn ọ̀gẹ̀ tí tbj ìyá dj bukki bukki tó ń tó ń fàtì lórí ẹ̀ tó ń sọ nìyẹn yìí yàrá ikú ìṣòro fún ọgá tó wà lamẹ́ríkà yẹn ó lè fún ó lè fún àwọn yẹn lóko yẹn ó lè fún ọgbọ̀n tó ń di sòkò yìí lọ́yà àbí kí ló korúkọ ẹ̀ so ẹ má jẹ táwọn yẹn ẹ má jẹ káwọn yẹn ẹ má wù wọn tí bá ti ń kọ̀rọ̀ sí wọn ẹ má jẹ ẹ má jẹ kán gbé wọn síbi ọmọ owó ẹ ṣeun sa. tọ́wọ́ ti gbàgbà fọwọ́ bá di òun yẹn lórí tí nǹkan ti rí kọ́ mi. ẹ ṣeun sa. ok ẹ ṣe gbọ́n mi. yes ma ẹ kúrò lẹ́ mọ̀ mo mọ̀ pé ti fẹ́ máa lọ ẹ ṣe <laughs> ẹ ṣe mọ̀ mo mọ̀ pé ti fẹ́ máa lọ sómi nígbà táyìn yín ẹ ṣe gan ṣẹ́rí bí gbogbo àwọn èèyàn ṣe ń sọ nípa ti ẹ̀jẹ̀ torí èmi gan ọkọ mi gan ò lè wò ó mo wo bó ṣe wú òkú Mohbad síta ẹ̀jẹ̀ ṣe mọ̀ pé sawdust ó wà nínú pósí ẹ̀ so òun sawdust yẹn tí wọ́n á sòkè ẹ̀jẹ̀ ṣẹ́rí ah, ah. gbà tó ń gbé jáde ọwọ́ ẹ̀ kò kákò. ọwọ́ Mohbad kakọ ara ò stiff rárá torí àìsàn irú nǹkan tí bá jù mí mo máa ṣe ń jáde so ó láti jẹ pé wọ́n gún ọmọ yẹn ní nǹkan kan ni tí fi lè máa jáde ọwọ́ bí ọrùn tán ti kan bóyá yẹn ti ń jáde kàn notice yẹn ni pé ṣe tó kù bá many days náà ti yẹn gbogbo àwọn èèyàn tó wà ń pariwo pé tútù I ẹ mm. bọ́dì àpòsíf rárá tó àwọn èèyàn tó wọ́n ṣọ́gùn láti gbé síta wọn ò lè gbé kẹlòmíṣẹ tó wá wọnú sàárè yẹn láti fà á síta tó wá gbé aṣọ tó fi máa gbókùn yẹn tó gbé sínú ẹ tó gbé jáde wọ́n pa bọ́ọ̀ yẹn ni bọ́tà wọn tó pọ̀ ní lọ Sanwó-Olú wọ́n kàn blame Sanwó-Olú ni wọ́n mọ̀ nípa wọ́n mọ̀ ọ́fíìsì yẹn ti jáde Ìyábọ̀ gan ti sọ ó ló ti wà lọ́wọ́ àwọn ọlọ́pàá yìí pé wọ́n dúró kán announce ẹ̀ ni so wọ́n mọ̀ èmi pọ̀ mọ́ ọ̀rọ̀ ẹjọ́ tẹ́ bá bá bàbá Mohbad sọ̀rọ̀ tí ìjọba bá lóun ò ní fún wa ní resort um, autopsy autopsy káwọn lọ ṣe fúnra wọn kó ṣe tó wá sí kádáwó kádáwó because it's getting too long like nǹkan gbogbo àwọn èèyàn sọ we need to get to, to the bottom of this thing so that a mo ti dé court àyẹ̀tẹ̀ ti bẹ̀rẹ̀ ẹjọ́ rárá a sì máa lọ sí court hmm. gbogbo wọn náà máa kó gbogbo wọn pátá náà máa kó so ẹ máa bí tó bọ̀. ẹ ṣe mọ́ mi. ẹ̀yin olólùfẹ́ wa ẹ jẹ́ ká dàdúró bíbá yìí a máa pàdé ní abala kẹta thirty minutes péré òun la fi máa rest díẹ̀ kó tó di pé a máa wá sí abala kẹta ọ̀rọ̀ tí ó ń bọ̀ lábala kẹta òun ni ọ̀rọ̀ pátì kan ti Bella Shmurda ṣe fún Mohbad níbi tí gbogbo wọn ti bọ́ síta tí wọ́n ti ń kọrin Mohbad Mohbad Mohbad lẹ́yìn tí wọ́n wá kọrin yẹn tán àwọn ọ̀rọ̀ kan padà ṣẹlẹ̀ òun nìkan tá fẹ́ gbé yẹ̀wò ní abala kẹta ẹ má ti lọ torí pé a máa fi orin tí ẹ mọ̀ gbádùn sílẹ̀ fún yín láàrin ọgbọ̀n yẹn ẹ à ń padà bọ̀ ayé gbọ̀ngbẹ̀ kádàgbére ìfọ̀ náà. ẹ ṣeun ṣeun gbogbo ẹ̀yin bàbá wa ìmàmá wa tẹ́tí bá wa dá sétò yìí àtẹ̀yìntì ẹ̀rá ìwọlé lágbọ̀rọ̀ lójú òní ti gbogbo wa kó tó dìbò àtàjọ máa pàdé ní abala kẹta èmi tí ń tòótọ́ abímbọ́lá lágbájú tí gbogbo yìí mọ̀ sí ayé bọ̀bọ̀ ire o ire kàbìtì. tó ẹ̀yin tí ẹjọ́ olólùfẹ́ wa bó ṣe jẹ́ òun náà láti sọ fún yẹn ẹ a máa fún yín a máa kọ́kọ́ fún yín lórí Mohbad fúnra rẹ̀ tẹ́ máa gbádùn lẹ́yìn ìgbà yẹn àwọn orin aládùn lọ́rọ̀ kọ̀ọ̀jọ̀ káwọn tẹ̀lé láàrin thirty minutes a tún máa padà sórí ètò ẹ ṣe gan ni o tí ẹ wà pẹ̀lú wa lórí ètò ní gbogbo ìgbà ẹ ṣeun ẹ sọ fún jùlọ. QH TV la fẹ́ máa gbọ́ o QH TV la fẹ́ máa wò ilé iṣẹ́ tẹlifíṣàn ìgbàlódé o QH TV tẹlifíṣàn dáńgájíá. QHTV e ló fẹ́ máa wò. ògbóǹjẹ fẹ́gbẹ́ ó tún gbà wọ́ bọ̀. QHTV e ló fẹ́ máa wò. ìròyìn àsìkò tí ò lẹ́jà ń bá kàn. QHTV e ló fẹ́ máa wò. àwọn ètò àwò gbádùn lóríṣiríṣi. QHTV ló fẹ́ máa wò. ètò eré ìdárayá kò gbẹ́yìn. QHTV ló fẹ́ máa wò ìgbàlódé tó ta lẹ́nu. QH TV ló fẹ́ máa wò ó ti yá. ọjà láyé wá sí QH tẹlifíṣàn wa. àfi tiwa gbé ti yín lárugẹ QH TV lágbádẹ́ fún ẹ. QH TV Accra and beyond.